jẹ́ kájọ máa gbọ́. ẹ̀ṣẹ́ ti gbogbo wa ni ìbílẹ̀ rédíò lè bàjẹ́ ti gbogbo wa ni ìbílẹ̀ rédíò nìkẹ́ máa gbọ́ ní tilé tó kú nìkẹ́ máa gbọ́. òní kẹ́ máa gbọ́ o ìbílẹ̀ rédíò ètò tó lóyún ni. sáwọn hmm. ìbílẹ̀ rédíò òkè òkè lẹyẹ ń fọhùn lókè lókè lẹ máa lọ tẹ bá fẹ́ polówó ọjà tàbí tẹ bá fẹ́ ṣe ìṣòwò òkè òkè láyé ń fọhùn òkè òkè láyé ń fọhùn ìbílẹ̀ rédíò òkè òkè lẹ máa lọ. èyí ìbílẹ̀ rédíò ní ìbàjẹ́ àmì ní ti rẹ́gbẹ̀gbẹ̀ ìbílẹ̀ rédíò ní ẹ̀ máa gbọ́ ìbílẹ̀ rédíò látọwọ́ ìyá Ìbàdàn ni ìbílẹ̀ rédíò òun ni kẹ́ máa gbọ́ ìbílẹ̀ rédíò tiwantiwa ni ìbílẹ̀ rédíò nọ́mbà wọ́n ni látọwọ́ ìyá Ìbàdàn o òun ni kẹ́ máa gbọ́ ìbílẹ̀ rédíò tiwantiwa ni lámìlóyún kan ànídé ìyá Ìbàdàn ní Ìbàdàn ní ilé ẹ̀rọ ọmọ jẹ̀bi jẹ̀ka ọmọ àfikà fẹ́rẹ̀ mọ gbàdọ̀ mọ́jà àbájá kò ṣe ká jùlọ rájà yìí ìlú ìbíkú olóòjò ògbókàrí lójú ogun ìbílẹ̀ rádíò múni kò ní ìbàjẹ́ o lọ́dà ọlọ́run ẹni kò jẹ́ tẹ̀gbá gbọ́ gbìgbìgbì kẹlẹ̀ bá ń gbọ́ pẹ̀pẹ̀pẹ̀ ẹ̀dàgbà bá ara gbọ́ ìbílẹ̀ rẹ̀ jùlọ àlọ́run o ó kárí ayé everybody ló bẹ̀ ń gbọ́ ọgbọ naija ọgbọ nínú yíyó òde kárí àgbáyé ìbílẹ̀ rẹ́díò omidan títí lámìlẹ́kọ̀ aláìní ẹ̀rànbọ ìbílẹ̀ rẹ́díò àti ìbílẹ̀ rẹ́díò àti àbàdàn àti àbàdàn ìbílẹ̀ rẹ́díò kò ní bàjẹ́ lágbọ̀rọ̀ lọ. èmi bá jẹ níbẹ̀ o àyíndé mo jẹ níbẹ̀ o ọ̀làjúdé wọ́n pè mí sórí program wájẹ̀ níbẹ̀ bí àbàdàn ló ń ṣọ̀la òun ló ń ṣọ̀la lábàdàn mo wá sọ pé ìwọ kọ́ ọlọ́run ni ìwọ kọ́ ọlọ́run ni ìpìlẹ̀ rédíò èyí kọ́ ọlọ́run ni èyí kọ́ ọlọ́run ni lágbẹ́ ọlọ́run ní bàjẹ́ o. òun ni kí a máa wò lọ́gbọ́dọ́jọ́ tẹ bá ti fẹ́rẹ́ sórí ètò Ìyá Ìbàdàn lẹ máa rí o bóyá ìbílẹ̀ rédíò tẹ́ ń gbọ́ tẹ́ ń gbọ́ tẹ́ ń gbọ́ ìbílẹ̀ rédíò tẹ́ ń gbọ́ tẹ́ ń gbọ́ tẹ́ ń gbọ́ ìbílẹ̀ rédíò tẹ́ ń gbọ́ tẹ́ ń gbọ́ tẹ́ ń gbọ́ àwa wà fún yíyí o ìbílẹ̀ rédíò ìbílẹ̀ rédíò. ètò tó dára níjọ máa gbé kúrò níbẹ̀ máa yí kúrò níbẹ̀ o ìbílẹ̀ rédíò yìí ti gbogbo wa ni ẹ mú gbọ́dọ̀ bàjẹ́ torí kò síbò níwọ̀n tí a lè lọ àjò màlè dàbí ilé ẹ̀bá jẹ́ ká so owó bọ̀ ká fìlú sọkún kémìgbé ṣe. tiwa ń tiwa ọ̀rọ̀ ìbílẹ̀ rédíò tiwa ń tiwa ìbílẹ̀ rédíò ló ń kí yín ọ̀rọ̀ ìbílẹ̀ rédíò ló ń kí yín ọ́ tí wọ́n ti wájà fún ló ń kí yín ọ̀rọ̀ ìbílẹ̀ rédíò ló ń kí yín ọ́ ìyá kí ló wọ̀ ọ́ yẹ lẹ́kọ̀ọ́ tó bọ̀ ọ̀lọ́ náà apẹ́mẹ́sì ìbílẹ̀ lójú àwọn àmì gbẹ́ẹ́jọ́ fún ọmọ panu ìbílẹ̀ lédè òbí ọdún òbí bọ́ sí ìwọ̀n tiwa àti ìdààmú ìdáhùn kan. olùgbọ́ ẹ̀ mo tọ́ ọ pé ìjà ọ̀hún ọwọ́ ìyá ọ̀hún ìbàdàn ẹgbẹ́ tó ní àwọn ọdún dábọ̀ ẹ̀ tó ní ju kọrin àtàyà aládùn òmùlẹ́wọ́ lóbi jùlẹ̀ ìdọ́ǹtẹ̀ ìyá àbàdàn tẹ́wọ́ òun àwọn yìí ẹ̀wà títọ́ tó fún wálé ayé lọ́mọ iná sọ̀rọ̀ olùkọ́ sọ̀rọ̀ oníkúrú rèwérèwé bàmá ẹni tí mo fi ń jóná bọ́ tí mo fi ń gbòbí tí mo fi ń jẹ́mbẹ́rẹ́ tí mo fi ń gbòbó tí mo fi ń jiyọ̀ ẹnu àwọn ọmọ àmàmí ọ̀hún ẹnu sọmọ ọ̀fẹ́ làbíà ni mo fi ń sàdúrà ìgbà àbádàn òní ń kú ìyá àbádàn òní ń wọn ọjọ́ fún. ó tàyẹ̀ tán ní akọ́jẹ́ kan máa lé ẹ̀jẹ̀ kan máa lé ẹ̀hún ayá àwọn ọ̀táwọn tó ní ẹjẹ́ kan máa lè kọjá kan máa lè ẹ̀hùn màmá wọ́n lé ẹjí tí wọ́n lè rẹ́ débi ayọ̀ rẹ̀ wọ́n lé ẹjí tí wọ́n lè rẹ́ débi tí ó gbó débùn tí ó gbó ẹ̀hùn ìbí lọ rẹ di òní o ìbí lọ rẹ di òní o wọ́n ní tọ́ bá fẹ́ gbọ́ rédíò ìbí lọ rẹ di òní o ibi lẹ́rìí jù èmi sọ jíjí sólẹ̀ mò ń sọ fún rẹ̀ ibi lẹ́rìí jù nọ́mbà wọn ṣáàmì lọ́rí wọn ní ibẹ̀ kò má gbọ́ wọn ní ibẹ̀ tó bá fẹ́ bàtà àìsàn lọ sí ibi lẹ́rìí jù ibi lẹ́rìí jù o. ẹ jẹ́ o wọ́n ti kó bàjẹ́ o lórí nílẹ̀ rédíò lórí àbàdàn ọ̀tá wá ṣe kó bàjẹ́ o mo sọ fún wọn wípé ọ̀tá ṣe kó bàjẹ́ kó lè bàjẹ́ irọ́ lọ̀tá kú ọwọ́ ètò yìí ẹ kú bó ti lọ lọ́dọ̀ yín ẹ kú àfẹ́rẹ́ yìí ẹ kú ojú ọjọ́ wa lọ́dọ̀ yín lọ́dọ̀ tí yín níbẹ̀ o bọ́ọ̀ ni lónìí o gbogbo yín pátápátá náà ni mo kí wípé ẹ kú lé níbikíbi tẹ̀ bá wà. nínú àwọn ìjìyà sọ́tọ̀ ṣáájú lẹ́yìn bá lè ta ní kó wọn ò bẹ̀rẹ̀ o. ilé ayé lónìí ọba mi elétí gbẹ́bẹ̀gbẹ́rò yẹ ọba elétí ọ̀fẹ́ àtọwé kátó wí agbọ́ kátó mọ̀ kátó mọ̀ ọlọ́run ọba mi òbíríkì tí àjípọ̀jọ́ kúdà ọgbọgba ti gbòǹṣò gbogbo lódùlódù ìbàrẹ̀ lónìí ọba mi àjìfọ̀gbọ̀nṣọ̀gbà orí orí mi ṣe yìí ọba mi àwọn ọmọ ṣe é gbé ọba mi tó wo jàtẹ ẹlẹ̀kẹ̀ lọ ọlọ́wọ́ bá mo tún ti dé lórí ètò lónìí gẹ́gẹ́ bí ìṣe mi nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò tiwantiwa lára àgbà yìí dá níbẹ̀ náà la ti ń kìyìn tà ti ń kìyìn tà ti ń kìyìn káàbọ̀ sórí ètò orí ètò yín ètò wa fàájì unlimited àti lábala òṣèré ìlú mọ̀ká èyí tó milẹ̀ tìtìtìtì nílùú UK níbẹ̀ náà la wà yìí níbi tá a ti ń dábí ẹ̀dùn tá a ti ń rọ̀ bí òwe. bàbá gbọ́ bàbá gbọ́ àdúrà mi àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá nínú ilé tẹ̀ tí ń gbọ́ mi tẹ̀ tí ń wò mí mo kí yín wípé ẹkùn ilé làkàrà lẹ́yà rẹ̀ wá làákérò ọ̀nà ẹkùn ìjọ méjì mẹ́ta làákìrẹ̀ ni bó bá tó jọ méjì mẹ́ta tá a ríra wa ìwòyí ìjẹjọ rẹ̀ ètò àǹdàgbèrè fúnra wa lórí ètò àtúndé sórí ètò yín ètò wa fàájì unlimited àti lábala òṣèré ìlú mọ̀ká níbi táàtù ti jọ máa yí gbogbo ẹ̀ papọ̀ tí ó ti máa dún tí ó dùn tí gbogbo tí ó ti ti máa kán sí ọlọ́wọ́ ọba mi mo ti ṣèbà rẹ lónìí kábíyèsí rẹ ọba mi tó dá mi sí ọlọ́wọ́ ọba tó fọ tó fọgbọ́n mọ̀gbá orí ọba tó dá wa sí tilétilé tẹbítẹbí tàràtàrà ọba tí òjá gbọ́kú síra wa kò já lẹ́kún dojú ẹkún kò já lẹ́lẹ̀ká ọ̀ṣẹ́ kò jẹ́ wọ́n bọ́ bàtọ̀ fọ̀ sẹ́nu èmẹ̀mí àti yín kò jẹ́ kí bànújẹ́ kó dàpọ̀ máyọ̀ wa ogún ìyìn náà ní fọlọ́wọ́n ọba alhamdulilayi rọ̀bì alamí fọlọ́wọ́n ọba mi lókè pé ó ṣeun tí àánú ẹ̀ dúró láíláí. ó jẹ́ bá níbikíbi ọba ẹdúpẹ́ orin tẹ́ ẹ ti rí ẹdúpẹ́ ìtẹ́ ẹ ti rí torí pé ọlọ́run ọba mi ó fẹ́ràn ọpẹ́ lùgàn mí lọ. ọlọ́run ọba mi ò lọ́rọ̀ púpọ̀ lọ́bà kan bàbá mi wà láyé oore rẹ̀ ìmọ̀ ṣe báyìí ni lábùlù kẹ́ni bó bá gbojú ilé kẹ́ni bàbá àtàní òmu ọlọ́wọ́n ọba mi náà ni mò ń fi bà mí fún lónìí kábíyèsí rẹ̀ olódùmarè mo kí gbogbo ẹ̀yin ìyá gbogbo ẹ̀yin bàbá mi pátápátá nínú ilé lákùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà onílé àti àlejò pátápátá náà ni mo kí o mo kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba lóyè lóyè gbogbo ẹ̀yin sànmọ̀rí aláfẹ́ gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú pátá náà ni mo kí mo kí gbogbo ẹ̀yin pásítọ̀ gbogbo ẹ̀yin àfá gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe pátápátá lákùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà ni mo kí yín náà ti ń gbọ́ wa níbi tó ti ń dún tó ń dùn ti gbọ́ngbọ́n kan sí i ètò yín ètò wa fàájì unlimited àti lábala òṣèré ìlú mọ̀ká náà rẹ ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín náà rẹ ìyá àbàdàn yín authentic ìyá àbàdàn yín broadcaster wọn náà lọ́lí pírẹsẹ̀ntà yín náà rẹ asọ̀rọ̀ tẹ̀fẹ̀tìmọ̀ràn ọ̀yájú ọmọ yín náà rẹ ti pàṣíwájú bàbá ajímọ̀tọ́ rẹ̀ jẹ́ wà fún gbogbo uk pátápátá ẹ̀mí ọmọ yín náà rẹ àjọkẹ́ àdé yín náà rẹ ẹ̀mí lọ́mọ àgàn bèlé ọmọ àgàn òbí dúdú ẹ̀gúnlẹ́sẹ̀ yín yín fúnfọ́ kò yá yo èmi náà rèé lókè ìbàdàn lè olúyọ̀lé nílé ìyá nílé bàbá tó bí mi lọ́mọ èmi náà ni mo tún dé sórí ètò lónìí gẹ́gẹ́ bí ìṣe mi lórí ètò òní náà ni ọjọ́ sátidé ọjọ́ sátidé náà rèé ọjọ́ kẹrìnlélógún nínú oṣù kẹ nínú oṣù kejì ọdún two thousand and eighteen níbẹ̀ náà làwọn àyè níbi tó ti ń gbìn ní jọjọ tí gbogbo ẹ ti ń dún tó ti ń rúsì tí gbogbo ẹ ti ń dùn yùgbàyùgbà mọ́ra wọn mo kí gbogbo ẹ̀yin èèyàn mi pátápátá tẹ̀ ń gbọ́ wa nínú ilé ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lórí Facebook gbogbo ẹ̀yin sálẹ̀ listener gbogbo ẹ̀ ń sálẹ̀ ń watcher wa pátápátá gbogbo yín náà ni mo kí lọ́kọ̀ọ̀kan èjèèjì wípé happy weekend to you all àkú òpin ọ̀sẹ̀ yìí lágbára ọlọ́run á ṣe ọ̀pọ̀ ẹ̀ láyé ànífẹ́lẹ́ ìṣàṣemọ nínú ọwọ́ nínú ọmọ àìkú baálé ọ̀rọ̀ iná làá fi ṣẹ̀mí tọmọtọmọ lágbára ṣe Èdùmàrè mo kí gbogbo yín káàbọ̀ sórí ètò yìí gbogbo ẹ̀yin alájẹ bàbá lọ́jà gbogbo ẹ̀yin oníṣẹ́ owó oníṣẹ́ oṣù gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba pátápátá mo kí yín o gbogbo ẹ̀yin wakọ̀ wakọ̀ ọ̀sán jẹ́ pé ẹni ajíwárin ẹnu iṣẹ́ lẹ́yìn wà báyìí mo kí yín o gbogbo àwọn ọmọléèwé pátá náà ni mo kí gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ mo kí yín o níbikíbi tí ẹ bá wà gbogbo ẹ̀yin òǹtajà ẹ̀yin òǹrajà pátá náà ni mo kí gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ nínú ilé ẹ̀yin ò lọ bí iṣẹ́ mo kí yín wípé ẹ ojúmọ́ rẹ lónìí ẹ káàbọ̀ sórí ètò yìí iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò náà níbẹ̀ náà lẹ́wà yìí tẹ̀ ti ń gbọ́ wa ẹ lè máa gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com lórí TuneIn Radio ẹ lè máa gbọ́ wa níbẹ̀ ẹ dáńlóòdù TuneIn lórí apps yín ẹ search fún ìbílẹ̀ rédíò lórí ẹ̀ ẹ fọ́lọ̀ wa ẹ máa gbọ́ wa kètèkètè ńbẹ̀ bẹ́ẹ̀ náà bá ti wá ń gbọ́ wa tẹ̀ ń wò wá ẹ lè máa bá wa share fídíò yìí ẹ bá wa invite àwọn ọ̀rẹ́ yín sórí ètò bẹ̀rẹ̀ ká tún jọ jẹ̀gbádùn ètò tòní òpin ọ̀sẹ̀ fàájì òpin ọ̀sẹ̀ náà lélẹ̀ níbi tá a ti máa ń bọ́bù tó ti ń rúsì tí gbogbo ẹ̀ tá a ti máa ń jíjà swaga wa lórí ètò níbẹ̀ náà la wà yìí ìbílẹ̀ rédíò tiwantiwa lórí facebook wa ìbílẹ̀ rédíò uk lórí péèjì wa ẹ máa gbọ́ wa ẹ sì máa wò wá bẹ̀ gbogbo yín pátá náà ni mo kí wípé ẹ káàbọ̀ sórí ètò. àbọ̀dúgbò ìwọ Adonai Yinka James náà ni mo fi ṣíde ètò tòní Yinka James Adonai tí wọ́n pè ní ìgbà mẹ́ta ìgbà mẹ́ta náà ni gbẹ̀dá láyé ìgbà ọ̀rọ̀ ìgbọ̀nsán àti ìgbàlẹ́ kọ́lọ́wọ́n bá kó jẹ́ kí mẹ́tẹ̀ẹ̀ta kó sàn wá káàárọ̀ káàárọ̀ ó sàn wá kọ̀sán sàn wá kálẹ̀ wa kọ́ wa sàn wá jòwúrọ̀ lọ àti gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ̀mí pátápátá nínú ilé ẹ̀yin náà ṣàmì àdúrà báyìí náà bá ti ń gbọ́ wa tẹ̀ ń wò wá ẹ̀ máa bá mi ṣe àfídíò yìí mo ti rọ́wọ́ àwọn tèmi àwọn tèmi gangan gidi gangan àwọn tèmi nínú ilé mo ti rọ́wọ́ yìí o ẹ ṣeun ṣe bàbá mi ó já sọpẹ́ olúmídé mr kọ́rẹ́tà fi àtiwá náà lélẹ́yìí wọ́n ní ẹ kú ètò fàájì unlimited ọlọ́run ó láti kẹ ó ńlá ti kẹ yọ pọnmọ wà láyọ fàlàǹtà dání bàbá mi ó já sọpẹ́ wọn ni ẹ bá mi kí ọba alákẹ́nẹ́ of Ìkẹ́nẹ́ his royal majesty ọba olúwayọ̀mí ọ̀dẹ́nẹ́yẹ ìlú fẹ́mi lóye one ìpè kí adé ó pẹ́ lórí kí ìlẹ̀kẹ̀ ó pẹ́ lọ́rùn o kí bàtà kó wá pẹ́ lẹ́sẹ̀ kí ìrùkẹ̀rẹ̀ kó da abẹ́rẹ́ kó do kinni ẹ lọ́wọ́ ọba wa wọ́n ní pẹ̀lú orin Saheed tó ẹ ṣeun ṣe mo dúpẹ́ ìyá mi àbẹ̀kẹ́ kẹ́hìndé mo kí yín o Mariam Abídóyè mo kí yín ẹ káàbọ̀ sórí ètò ẹ my brother one my, my one and only king ẹ eh, kábíyèsí fash àwọn tèmi gangan brother mi mo kì í yín òwọ́n ní afternoon mama ẹ ṣé gan ni michael akínyẹmí mo kì í yín lady z emuze my darling beautiful daughter ẹ eh, mo kí ẹ gan ni o ṣeun ìyá mi lady z emuze ẹ eh, ṣàlàáfíà ni ọláníyì ọmọtọ́láni mo kí yín ẹ káàbọ̀ sórí ètò a living testimony ẹ̀ṣẹ̀ gan ni mo kí yín ó jẹ́ sọ́pẹ́ olúmídé mo rí yín adéwọlé bíọ́lá gbogbo yín pátá náà ni mo kí wípé ẹ káàbọ̀ sórí ètò má bàmí ó jẹ́ sọ́pẹ́ àwọn oníkàbà kí ọba wa kábíyèsí kábà wọn kí wọn ìlúfẹ́mi lóyè wọn ọ̀bọ̀ olùkẹ́lẹ́ ti ìkẹ́nẹ́ akínyìn o kábíyèsí kàdé ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ o akú wíkẹ̀ndì o àdé ọpẹ́ lẹ́rí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ àṣẹ ọpẹ́ lẹ́nu ọba wa kánni kése ẹṣin ọba yóò jẹ kó pẹ́ o lágbára ṣe Èdùmàrè tẹ̀ ẹ̀ bá ń gbọ́ wa láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò nílùú UK níbẹ̀ náà la ti ń kí yín ìyẹn lórí ètò yìí ètò wa fàájì unlimited tẹ̀ ẹ̀ bá wa ń gbọ́ ó jẹ́ sọ́pẹ́ Olúmídé ọmọ yín olólùfẹ́ yín náà ní ká bá wọn kí yín o wípé ẹ ì ìgbàládùn o àdéhùnpẹ̀ lórí o láṣẹ Èdùmàrè ẹ káàbọ̀ sórí ètò tòní ẹ ti mọ bá a ṣe ń ṣètò yìí fún àǹfààní gbogbo ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lẹ́ni ètò yìí àfi ṣègbádùn òpin ọ̀sẹ̀ ni lórí ètò yìí lábala fàájì unlimited níbẹ̀ náà láti máa ń kíra wa pé báwo ló ṣe ń lọ báwo ni wíkẹ̀ndì ti yín níbo lẹ̀yin wà níbo ló ka yín mọ́ báwo lẹ̀yin ṣe ń rònú ẹ̀ lọ́dọ̀ yín báwo ni wíkẹ̀ndì ti yín ẹ já mi sí ẹgbẹ́ sí mi létí ẹ jẹ́ kí n mọ bó ṣe ń lọ lọ́dọ̀ yín ẹ sì láǹfààní láti béèrè fún orin tẹ́ ẹ bá fẹ́ lórí lórí ètò àbáyé plé fún ìgbádùn yín náà ni fún ti òpin ọ̀sẹ̀ ẹ̀yin náà já wa sí bó ṣe ń lọ lọ́dọ̀ yín ẹ jẹ́ ká mọ̀ bẹ́yìn náà ṣe ń ròónú ẹ̀ lórí ètò níbẹ̀ náà la wà yìí níbi tí gbogbo ẹ̀ tí ó ti máa dùn tí ó máa dún ìyá mi bàbá mi olúmídé abẹ́rẹ́ kan ló ṣá pẹ́pẹ́ ọ̀ àgbà ìyá mi authentic bẹ́ẹ̀ ni ó ṣá pẹ́pẹ́ lórí ètò ní ọlọ́run ọba ó sì ń bá ọlọ́run ó sì ń gbẹ́ jù kan lórí ètò yìí fájú unlimited náà lélẹ̀ níbi tí ó ti máa rọ́ọ̀sì lórí ètò yìí ẹ̀yin náà ẹ má fi parẹ́ jọ̀ọ́ ẹ lọ́wọ́ ẹ dance away your sorrow ẹ put on your your dancing shoe kí gbogbo ẹ̀kọ́jọ máa roll papọ̀ mú bọ̀ náà. bẹ́ẹ̀ bá ti ń káàbọ̀ sórí ètò ẹ̀ má lọ́ọ̀chì wa ní April one náà la máa lọ́ọ̀chì iléeṣẹ́ ìbílẹ̀ rédíò april one la máa lọ́ǹchì ẹ̀ la máa kó lè ṣe ìbílẹ̀ rédíò a máa kó jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ ọjọ́ náà máa dùn ó máa lárinrin ó máa skin gbẹ́kànjù kan ọjọ́ yẹn tún rèé ẹ òun náà ni second year press festival ẹ látọwọ́ ọmọ yín lady evangelist Bùsọ́lá ọmọ Jésù yín yá àbàdàn yín náà ni ló tún máa wáyé pẹ̀lú àwọn oríṣiríṣi olórin lọ́jọ́ náà ọlọ́run ẹ wò ó talk of the town ló máa jẹ́ níjọ́ náà red carpet paparazzi wà níjọ́ náà ẹ ẹ máa bá ń bẹ̀ ọjà sọpẹ́ ni ẹ máa bá bàbá ń bẹ̀ ọlọ́run tó máa máa já gbogbo ẹ̀ fún yín tí gbogbo ẹ̀ máa já sọ́pẹ́ tá máa já sáyọ̀ níjọ́ yẹn ẹ má gbàgbé April 1st ọjọ́ Easter Sunday látàgò mẹ́rin òun náà ló ti máa bẹ̀rẹ̀ títí dìgbà táwọn mọ́mí àti dáàdì bá pè wá nílé òun náà ni launching launching ìbílẹ̀ rédíò pẹ̀lú second year press concert wa ló máa wáyé lọ́jọ́ náà ẹ wò ó ó ti lọ́ máa dùn jù ẹ má jẹ́ kí n fẹnu ròyìn ẹ̀ tán gbogbo yín pátápátá náà là á fìfẹ́ pè níjọ́ yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá nílé lóko lẹ́yìn òdì lórílẹ̀‐èdè nàìjíríà ni ní europe ni gbogbo yín pátápátá nílùú uk tiwantiwa gambi ni gbogbo yín pátá là ń fìwé pè wípé kẹ́ ẹ darapọ̀ mọ́ wa níjọ́ náà kí ọjọ́ yìí kó lè ládùn kó lè lárin arinrin gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá olólùfẹ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò olólùfẹ́ ìyá àbàdàn olólùfẹ́ ó já sọpẹ́ olólùfẹ́ láwùjọ olólùfẹ́ gbogbo ètò tó ń wáyé níléeṣẹ́ yìí gbogbo yín pátá là ń pè pé darapọ̀ mọ́ wa ní April one april one la máa launch iléeṣẹ́ ìbílẹ̀ rédíò gbogbo yín là ń fìwé pè pátápátá àdẹ́nì kankan sí o torí pé láìsẹ́yìn kò sáwa láìsáwa náà kò sẹ́yìn gbogbo àjọ rògbò àjọ lẹ̀pọ̀ ní ọjọ́ yìí ẹ jẹ́ kó dùn kó lárin ẹ jẹ́ kó jẹ iye gbogbo ọjọ́ náà gbogbo yín pátápátá là ń pè tabára yìí tẹ̀ fẹ́ ràn wá lọ́wọ́ fún ọjọ́ yìí torí pé jíjẹ mímu ah ẹ̀yin náà mọ̀ bó ṣe ń lọ bẹ́ẹ̀ náà bá fẹ́ ràn wá lọ́wọ́ abẹ́ ní ìkọ̀kan náà fẹ́ fún wa láti support wa fún launching yìí ẹ má ṣèṣùgbẹ̀gbà láti pè yá àbàdàn ẹ̀yin ẹ̀kọ́ tí àti ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ lè fi mẹ́sẹ̀jì lẹ̀ fún mi gan pé ìyá àbàdàn ó yá pè mí padà ẹ màá pè yín padà lọ́wọ́ kan ni ẹ jọ̀wọ́ gbogbo tí ẹ bá fẹ́ fi ràn wá lọ́wọ́ ẹ kì í ṣe tèmi nìkan ò gbogbo wa pátápátá lájọ ní iléeṣẹ́ ìbílẹ̀ rédíò torí pé tiwantiwa ni ẹ dákun gbogbo yín náà láàárọ̀ gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà onínúure onínúure gbogbo yín náà láàbẹ̀ ẹ lè ràn wá lọ́wọ́ fún gbogbo kò sí nǹkan tó tóbi tó kéré jù kọ́dọ̀ ọjọ́ yìí kó lè ládùn kó lè rárinrin mo mọ̀ wípé ọlọ́wọ́n ọba yóò bá gbogbo wa náà gbẹ́rù wa dorí láṣẹ Èdùmàrè mo kí gbogbo wa pé ẹ káàbọ̀ sórí ètò yìí ẹ káàbọ̀ sórí ètò fàájì unlimited àti lábala òṣèré ìlú mọ̀ká báwo ló ṣe ń lọ lọ́dọ̀ yín ẹ já mi sí ẹ jẹ́ kí n mọ̀ ẹ jẹ́ kí n mọ̀ bẹ́yìn náà ṣe ń ròlù ẹ̀ báwo ni wíkẹ̀ndì yín gbogbo ẹ̀yin ọmọ ọlọ́jọ́ bí òní mo kí gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin oníyàwó ẹ̀yin tẹ́ ń fọmọ fọ́kọ ẹ̀yin tẹ́ ń fàyàwó fọ́mọ gbogbo ẹ̀yin oníkórè alájọ̀dún mo kí gbogbo yín pátápátá bẹ́ẹ̀ náà ni mo kí ìyá mi mọ́dá prophetess Yẹmisí Ládégà mo kí wọn wípé wọ́n kú ìpalẹ̀mọ́ àjọ̀dún ẹ̀rí èyí tí yóò wáyé ní ọ̀la òde yìí nílùú Colchester ìyá àbàdàn èmi ọmọ yín Bùsọ́lá ọmọ Jésù ìyá àbàdàn yín èmi náà ni mo máa kọrin ń bẹ̀ Ọlọ́run ó máa dùn ó máa lárinrin àjọ̀dún ẹ̀rí Ark of Covenant ti ìjọ àwọn màmá wa mother prophetess Yẹmisí Ládégà níyẹn nílùú Colchester ní UK yìí lọ́la òde yìí twenty fifth of February níbẹ̀ náà ló ti máa wáyé ìyá Ìbàdàn náà ló máa kọrin ńbẹ̀ lọ́la ẹ̀ tó máa dùn tó sì máa lárinrin pẹ̀lú ògùn ọlọ́mọ kí wọn wípé wọ́n kú ìpalẹ̀mọ́ àjọ̀dún ẹ̀rí ẹ ṣeun ṣeun ìyá mi Àbẹ̀kẹ́ Kẹ́hìndé mo rí yín Ìyábọ̀ Clay Jubiu ẹ ṣé mo rí yín o Kafila Sulaimon Muhammed Raji ẹ ṣé mo rí yín gbogbo yín pátá náà ni mo kí ẹ bá mi ṣíà fídíò yìí ẹ bá mi ṣíà ṣíà ṣíà ẹ bá mi ṣíà ẹ bá mi invite àwọn ọ̀rẹ́ yín sórí ètò kájíjọ jẹ̀gbádùn ẹ̀ tó tòní báwo ló ṣe ń lọ lọ́dọ̀ yín báwo lẹ̀yin ṣe ń ròlú ẹ̀ ẹjẹ́ mi sí ẹjẹ́ kí n rí bó ẹjẹ́ ń dàmọ̀ ẹjẹ́ kí èmi náà mọ bó ṣe ń lọ lọ́dọ̀ yìí ẹ gbé sí mi létí lórí ètò yìí kájọ róòlù ẹ̀ papọ̀ ẹ ẹ bèrè fóònù tí ẹ bá fẹ́ ẹ sì láǹfààní láti kí àwọn èèyàn yín lórí ètò ìyẹn ní abala fàájì unlimited lábala òṣèré ìlú mọ́ká lábala òṣèré ìlú mọ́ká eléré tá a sọ̀rọ̀ nípa rẹ̀ ní abala òṣèré ìlú mọ̀ká nígbà tá a bá dásìkò ìgbà náà à ń nà síbẹ̀ à ń nà ń ta àmọ́ lásìkò yìí

lọ́dọ̀ wọn lórí ètò náà la wà yìí báwo ló ṣe ń lọ lọ́dọ̀ tí báwo lẹ̀yin ṣe ń rò lọ ẹ̀ báwo ni wíkẹ̀ndì tí níbo lẹ̀yin wà níbo ló ka yín mọ́ ọwọ́ jẹ́ ètò yìí ìbò ló bẹ́yìn ẹ̀yin wà lórí bẹ́ẹ̀dì ní abẹ́tẹ̀ ti wà lẹ́nu iṣẹ́ ẹ wà nírìn àjò ní abẹ́yìn kan ti rọra wà níbì kan ní tẹ̀tì rọra mẹ́lò tẹ̀tì rọra ń gbádùn ẹ̀ ẹ̀yẹ kan ṣáà já mi sí ẹ̀yẹ kan jẹ́ kémi rí gbọ́ ẹ kan sọ pé ìyá àbàdàn báyìí ló ṣe ń lọ lọ́dọ̀ tèmi ọlọ́run ó ti máa jọ dùn jù àjọrò gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn náà ni Saheed Òṣùpá òun náà lélẹ́yìí mú bọ̀ náà sí níṣẹ́ o torí pé wọ́n fẹ́ gbọ́dọ̀ burú láwọn ọ̀pọ̀ gbàgbà gbẹ̀yìn gbẹ̀yìn kan wà. ìgbẹ̀yìn dàgbọ́n lọ́jà jù torí bẹ́ẹ̀ òwúre sóde sọ̀mọ́ rẹ wí fún mi ọ̀pọ̀ gbàgbà gbẹ̀yìn gbẹ̀yìn kan wà. ayẹtọrọ wọn bá bọ̀ sí níṣẹ́ o torí pé wọ́n fẹ́ gbọ́dọ̀ burú láwọn ọ̀pọ̀ gbàgbà gbẹ̀yìn gbẹ̀yìn kan wà. ìgbẹ̀yìn dàgbọ́n lọ́jà jù torí bẹ́ẹ̀ tutù rẹ̀ sóde sọ̀wọ́n rẹ̀ wí fún mi ọ̀pọ̀ fún agbá pé ìfẹ́ yìí kan wà ó. ayé fara wọn bá bọ̀ sí níṣẹ́ o torí pé wọ́n fẹ́ bọ̀rẹ̀ burú la o ọ̀pọ̀ fún agbá pé ìfẹ́ yìí kan wà ó. Saheed Òṣùpá náà lélẹ́yìí fún ọba wa kábíyèsí olùkẹ́lẹ́ ti ìkẹ́lẹ́ kàdé lórí bẹ́sítà òun lélẹ́yìí látọwọ́ Saheed Òṣùpá. wọ́n bá bọ̀ sí níṣẹ́ o torí pé wọ́n fẹ́ bọ̀rẹ̀ burú la o ọ̀pọ̀ tó máa gba lẹ́yìn ìgbẹ̀yìn kan wà lọ́wọ́. òòtí táyé fi mú kúta owó kékeré náà kó lé irọ́ mara mi ọ̀pọ̀ tó máa gba wà ayé fọ́nrán wọn bá bọ̀ sí níṣẹ́ o torí pé wọ́n fẹ́ gbọ́dọ̀ dúró là o ọ̀pọ̀ tó máa gba lẹ́yìn ìgbẹ̀yìn kan wà lọ́wọ́. àbòsí tẹ̀sí kù fòṣà lẹ́tún ti ṣe fọ́ba tó dáyé tó dọ́rùn ọkùn bàtà pé ìfẹ̀sì kan wà o. àyẹ̀kọ̀rọ̀ wọn bá bọ̀ sí níṣẹ́ o torí pé wọn. lórí ètò náà lọ́wọ́ yìí Fọ́túnà Limited àti òṣèré ìlú mọ̀ká ẹ̀yin fẹ́ bá wa dòwò pọ̀ ní nílé wa ìbílẹ̀ rédíò ẹ̀yin fẹ́ polówó ọjà yín ni abẹ́ fẹ́ ṣèkéde nínú ìjọ yín ẹ fẹ́ káwọn èèyàn mọ tẹ́ ń tà tẹ̀ ṣe lọ́dọ̀ yín oníṣọ́ọ̀ṣì lẹ́yìn ní àbò ní mọ́ṣáláṣí tẹ́ ẹ fẹ́ ṣèkéde ohun tẹ́ ẹ ṣe ni ẹ kàn sí wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò àbáyín polówó ẹ̀ àbáyín gbé jáde tí gbogbo ayé gbọ́ tí wọ́n sì mọ̀ tẹ́ ń tà àti tẹ́ ń gbèsè lọ́dọ̀ yín ẹyẹ ṣẹ́ àti kàn sí wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò àbáyín gbé jáde tí gbogbo ẹ̀ta yóò gbọ́ tí ayé ó sì mọ̀ tí ọjà yín rèé tí ó sì gòkè àgbà tí ó mọ̀ ta wìtìwìtì ẹ kàn sí wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò ẹ lè pè sórí studio number wa zero seven four five nine three five three seven double nine kò síbi tí ẹ bá wà nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé Europe lẹ̀ yìí wà ní àbí Nàìjíríà ni àbáyé polówó ọjà yín débikíbi tí ẹ bá wà tí gbogbo ayé ó sì mọ̀ tẹ́ ń tà àti tẹ́ ń pèsè ẹni ẹ̀ bá wa dòwò pọ̀ lónìí torí pé ìpolówó ọjà òun náà làgùn mú owó káfi tiwa káfi gbé tiyín lárugẹ lórí ètò níbẹ̀ náà la wà yìí. ìwàlá takò rárá. wọ́n wá láwọn wòlíì èké purọ́ ò takò ọlọ́run ṣẹ̀rí ẹ̀ irọ́ la fi ṣayé irọ́ ló tún táyé o ìjọ́nù ni wàhálà táyé wà rárá. wọ́n wá láwọn wòlíì èké purọ́ ò takò ọlọ́run ṣẹ̀rí ẹ̀ irọ́ la fi ṣayé irọ́ ló tún táyé o ìjọ́nù ni wàhálà. ọ̀nà ẹ̀rẹ́gbẹ́ ẹ̀ gbọ́sàyìrì onírọ́ ló ní ilé ayé oníwòlíì ń ṣèké kan ta láwá kù tá a fẹ́ gbàgbọ́ mọ́ nígbà tí pásítọ̀ bá ń parọ́ tí wòlíì èké ń gan ti ń parọ́ àáfàá gan ń parọ́ oníṣègùn gan ń parọ́ fún yẹn ta ló tó wá kù tá a fẹ́ lọ sábà mọ́ àfikún lọ́wọ́n bá kó gbà wá sórí wípé irọ́ ti gbalẹ̀ ayé kan kẹ́ ẹ tó pàdé òótọ́ kódà olúwa rẹ̀ ó rìn ẹ bàtà gan jẹ kúńbà mọ́yàn lẹ́sẹ̀ kẹ́ ẹ tó pàdé òótọ́. wọ́n àbárò rẹ̀ káyọ̀ òótá tó fọ́ lọ́wọ́ ṣẹ̀rí ẹ̀ irọ́ fi ṣayé irọ́ lójú báyé o ti tọ́nu di wàhálà ọba yẹ wà láàárọ̀. mo wá rántí pàgbò ní ìlú ìwà lọ́jà lórí ọmọ tuntun wọ́ ọ̀dọ̀ bàbá tó ń jẹ́ bí ẹlẹ́sìn ìbílẹ̀ nínú ayé wa tọ́nà. irọ́ lójú báyé o ti tọ́nu di wàhálà ọba yẹ wà láàárọ̀. mo wá rántí pàgbò ní ìlú ìwà lọ́jà lórí ọmọ tuntun wọ́ ọ̀dọ̀ bàbá tó ń jẹ́ bí ẹlẹ́sìn ìbílẹ̀ nínú ayé wa tọ́nà. irọ́ lójú báyé o ti tọ́nu di wàhálà ọba yẹ wà láàárọ̀ ẹ ṣọ́ṣọ́rọ̀ ẹ̀yẹ èèyàn mi lórí ètò yín ètò wa fàájọ́ limited àti lábala òṣèré ìlú mọ̀ká níbẹ̀ náà láwa yìí ìgbẹ́kẹ̀lé olúwa Joseph moríyìn ẹ̀ka àbọ̀ sórí ètò Mariam Abidoye ẹ ṣé gan ni wọ́n ní pálípupa pálípupa tó orin pálípupa lẹ fẹ́ kò sí wàhálà ìyá mi lórí ètò náà láwa yìí irọ́ ti gbalẹ̀ ayé kan kẹ́ ẹ tó rẹ́ni tí ó sòótọ́ fún yín kódà ẹ̀ẹ́rìn bàtà yín gan ó jẹ́rí kò bẹ́ẹ̀ ẹ̀ẹ́rẹ́ lòmíì báyìí ẹ mọ mọ wípé irọ́ ló ń pa yóò sì tún máa dánu mọ́ yóò tún múra kankankankan báyìí yóò múra kankankan ní bíbàtà lójú kan bá ń ṣènáwó ó sì mọ̀ wípé irọ́ lòun pa ẹni tí ń sọ fún gan pé irọ́ nípa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ yóò tún múra ni ẹ dákun kí la kí là ń bá ká kí là ń bá kí irọ́ ti gbalẹ̀ ayé kan kò sóòótọ́ mọ́ ẹni tó bá ń sóòótọ́ gan ayé ò lè fẹ́ràn rẹ̀ torí pé ayé ìfẹ́ràn olóòótọ́ àfẹ̀tí bá ń parọ́ ẹni tó wá ń sóòótọ́ rẹ̀ báyìí ẹ̀ẹ́rì pẹ̀lú wọn èlẹ́ni lẹ́yìn irú wọn kì í lẹ́ni lẹ́yìn àfẹnití bá parọ́ fún wọn ni wọn mọ̀ gbé gẹ̀gẹ̀gẹ̀ ẹ wá wò ó níbo náà làwọn ń gbálé ayé ọ̀hún lọ ṣé gbogbo wa wàá sùn á kọrí síbì kan náà táwọn wá parọ́ jọ fúnra wa ni àbí kí wàá la fẹ́ sọ lọ́n ṣó ṣàánú. láyé èèyàn náà ló dà pẹ́ láṣìírí rìsáàsì ayé mo ṣe dé bẹ́ẹ̀ yẹn mo rí mi tán babẹ́rẹ́ fún iná tàǹjẹ́ nínú ẹ̀mí mo ti rí ọ̀rẹ́ mo ti rìnrìn àrẹ sáà ìdí rẹpẹtẹ èmi dá irọ́ ọmọdé mi pé mo ń mọ̀ títọ́. láwa yìí àti lábala òṣèré ìlú mọ́ká pẹ̀lú mi ọmọ yìí ìyá àbàdàn náà ní bẹ̀ lórí ètò fàájì unlimited náà lélẹ́yìí fàájì tí ò lábàwọ́n tí ò ní dilute rárá níbi tí fàájì ti máa ń ṣàn tá máa ń forin ọlọ́kanjọ̀kan tá fi ń gbádùn ara wa tá a ti máa ń jára wa sí i tá a ti máa ń gbé oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tá a ti máa ń gbé síra wa létí ẹ̀fẹ̀ ní àwàdà àti gbogbo ẹ̀ tó ti máa ń jẹyọ nínú ètò ẹ láǹfààní láti kí àwọn èèyàn yín lórí ètò yìí ẹ sì láǹfààní láti béèrè fún orin tí ẹ bá fẹ́ lórí ètò níbẹ̀ náà láwà yìí níbi tó ti ń dún tó ń dùn tí gbọ́ngbọ́n tó sì ń kan sí i. ọ̀làlàfíà tó yẹ kó máa ṣe dúpẹ́ kó máa aláṣẹ mọ́jú òwò lọ́wọ́ bá ṣàgbẹ́kẹ̀lé alálẹ́ lásìkò kí ni tó sọ̀rọ̀ tó ń wá kò sẹ́ni tó ní tọ̀jẹ́ ní wá ìwé sí lọ. n tó lè ní ata yorùbá fi parẹ́ o pásọ̀pọ̀ wà wá gbowó iyebíye. má ṣe kọjú rẹ̀ o ọ̀rẹ́ má kọjú òwò lọ́wọ́ bá ṣàgbẹ́kẹ̀lé lásìkò kí ni tó sọ̀rọ̀ tó ń wá kò sẹ́ni tó ní tọ̀jẹ́ ní wá ìwé sí lọ mo tó lè rí ata yorùbá ti parẹ́ pásítọ̀ àwọn akọ̀wé iyebíye. sẹ́rí má tọ́ mi pẹ̀lú mánú tún orúkọ tó yẹ kọ́ lọ́gbọ́n máa jẹ́ nìyẹn bẹ́ẹ̀ ọ̀nà tán kò sẹ́ni tó lè rí yàtọ̀ bẹ́ẹ̀ ọ̀nà tán ó ti bọ́ra ẹ̀ láti rí ẹ̀ńtà bá finú tán ò ló máa mú padà tán nìyẹn. sẹ́rí má tọ́ mi o pẹ̀lú mánú tán o lórúkọ lọ́gbọ́n má tán mi pẹ̀lú mánú tán. orúkọ tó yẹ kọ́ lọ́gbọ́n máa jẹ́ nìyẹn. bẹ́ẹ̀ ọ̀nà tán kò sẹ́ tó lè rí yàtọ̀. bẹ́ẹ̀ ọ̀nà tán ó ti fọ́ra ẹ̀ láṣìírí. ẹ̀ńtà bá finú tán ò ló máa ń padà tọ́ nìyẹn. kọ́lọ́hún ọba kó wá ẹ̀rí ọ̀rọ̀ rẹ̀ ẹni tí èèyàn bá finú tán náà ló tún padà tàn yàn jẹ ilé ayé ilé ayé yìí odò orí kodò àmọ́bi tá a sá sí ẹni tí èèyàn finú tán náà ni ó sì wá padà tànyàn jẹ́ ńgbò bá yá ọ̀rẹ́ tó o finú tán tó o rò bó ń lè èèyàn nígbò bá yá ni ó padà dà ọ́ ọkọ ọ̀rẹ́ tó o gbẹ̀mí lé tó o finú tán wà láàyè ni ó padà ṣe ọ́ ń jàǹbá ìyàwó tó o finú tán gbà míì tó o gbé gbogbo ẹ̀mí rẹ lé gbogbo ayé lé gbogbo ayé rẹ lé lọ́wọ́ o ní ó padà wá ṣe jàǹbá fún pò bá yá ta lè yẹn wá mọ̀ tí ó tún wá fara tì mọ́ nígbà tí ìyá tó ń ṣọmọ tó bí bàbá ń ṣọmọ rẹ̀ ọmọ gan ń ṣàwọn òbí ẹ̀ dákun ẹjọ́ ilé ayé náà wàá dànà ẹ dákun. gbogbo oníṣẹ̀ṣe onírúkọ pẹ̀lú ọ̀pọ̀ ló kúkú máa ṣẹ̀yìn lẹ́sàn-án. òṣòro rí ẹ̀rọ máa sì náà pẹ̀lú òtítọ́ kristiani ta ti lọ pẹ̀lú bímọ ìjẹ́lẹ̀ sì jẹ́ bí ẹ lọ́la oríjọ mẹ́rin ká tó. báwo lẹ̀yin ṣe ń rọ́ọ̀kì ẹ̀ báwo ni wíkẹ̀ndì ti yín báwo lẹ̀yin ṣe ń rọ̀lú ẹ̀ báwo lẹ ṣe ń rọ̀ọ̀kì ẹ̀ nínú ilé lọ́dọ̀ ti yín níbikíbi tẹ́ bá wà lórí ètò níbẹ̀ náà láwà yìí nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò tiwantiwa alára àgbà yìí dáná rèé níbi tó ti ń dún tó ń dùn tí gbọ́gbọ́n tó ti ń kán sí ìyá mi Mariam Abídóyè wọn ní páálí pupa ẹ páálí pupa látọwọ́ jàfó ẹ látọwọ́ jàfó ńlá òun náà lélẹ́yìí. ṣí amúgbó gbọ́dọ̀ alásàgbá ní àlejò náà. I want show ti fẹ́ máa ṣùwà ó sì wá wí ó sì wá ti tapá ní sọ ó ti fẹ́ máa ṣọ́ ẹ̀yẹ máa ṣọ́ ó ti tapá ní sọ. àti ọmọfẹ alábí náà lélẹyìí jà tó máa ṣọ́ ẹgbẹ́ máa ṣùwà ó dákúdákú. tẹ páálí pupa báyìí wà láì a bá ń gbọ́ ìgò sí gòbe ọkọ yẹn máa rí gòbe ni àgàgà tó bá jẹ́ pípọ̀ ló tiẹ̀ wá fún ọkọ yẹn tó bá wá fún níwèé ah, ọlọ́wọ́n ọba ògbó tó rí pálí pupa yẹn gbà wà láì bọ̀dá bọ̀dá ó fọ bèrè kọ́yàn wọ́n fọ tilẹ̀ wọ́n fọ tẹ̀gbẹ́ wọ́n fọ tìsàlẹ̀ gbogbo ẹ̀ pátá ni wọ́n fọ kó tó rí pálí pupa gbà ohun tí pálí pupa tó dálẹ̀ nílùú UK wà láì ẹnu ò lè ròyìn tán àwọn tó débẹ̀ gangan náà lè kọ̀ǹfàmù ẹ̀ ìyẹn tójú ẹlòmíì rí kó tó gba pálí pupa ọlọ́run ṣàánú fún wa ìyẹn tójú ẹlòmíì rí wà láì wàhálà wàhálà ló ń tòun gan ló bá pàdé ọkùnrin mi rèé wà láì bí ṣe ń fọ kíṣìnì ní ọmọ fọlẹ̀ bí ṣe mọ́mọ lọ iléèwé ní ẹ̀mọ wẹ̀ fọ́mọ láràárọ̀ yóò tún lọ kọ́ wọn lọ́sàn-án torí páálí pupa ni ojú àwọn èèyàn rí mẹ́wàá pẹ̀lú páálí pupa wà láì nílùú London yìí. wọ́n sì wá ti tẹ páálí sọ wọ́n ti fẹ́ máa ṣọ́ ẹ̀yẹ máa ṣọ́ wọ́n ti tẹ páálí sọ wọ́n ti fẹ́ máa ṣọ́ ẹ̀yẹ máa ṣọ́ ẹ̀yẹ máa ṣọ́ ọ̀dọ̀ ọ̀kùnrin ẹ̀yẹ ẹ̀yẹ máa ṣọ́ ẹ̀yẹ máa ṣọ́ òṣèré ìlú mọ̀ká ìyẹn nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò nílùú London níbẹ̀ náà láwa yìí ẹ jẹ́ kí mi náà mọ bó ṣe ń lọ lọ́dọ̀ yìí báwo lẹ́yìn ṣe ń rọ̀ kí wíkẹ̀ndì yín níbo lẹ́wà níbo ló kà yín mọ́ lórí ètò. àwọn iṣẹ́ ti pápá ní sọ́wọ́ ti fẹ́ máa ṣù àwọn ìwà wọ́n sì ti pápá ní sọ́wọ́ ti fẹ́ máa ṣù ẹ̀yẹ máa ṣọ́ ti pápá ní sọ́wọ́ lọ́wọ́ máa ṣù ẹ̀yẹ máa ṣọ́ ọ̀dọ̀ kúrẹ́ láà. Ah, wàláì bó bá ti lọ látàárọ̀ báyìí ó tún dòru ń bò bá yá ló tiẹ̀ ń bò bá yá báyìí ó sì ẹ̀ lọ́fọ́jọ́ mẹ́ta kò ní darí wálé ìjọ tọkọ bá ti wá sọ̀rọ̀ báyìí tó ti dà sí jàmbá wàláì ìjọ náà ni aláwòye yóò bá palẹ̀ gbogbo ẹrù ẹ̀ mọ́ ẹni tẹ́ni ẹlẹ́ni tó ti wọ́n nǹkan tí ó fi kẹ́wọ́ tí ó fi kó jáde tẹ́lẹ̀ ọwọ́ ọwọ́ rẹ̀ kúkú ti tẹ páálí pupa àwọn ọlọ́mọ àdéhìn bẹ́ẹ̀ sì làwọn ọkùnrin míì náà rèé nígbà tóbìnrin ọ̀bá ti ṣe páálí fún ọ ẹ̀ẹ́dì wọn mọ̀ ṣe kùrùkẹrẹ ni kíyàwó wọn tó jí làárọ̀ báyìí wọn ti wẹ ọmọ Ah, àwọn ti jí wọ́n ti wọ ọmọ wọ́n ti mú lọ skul wọ́n ti tún lé ṣeṣe gbogbo ẹ̀yàwó mi kí lọ fẹ́ jẹ ẹjọ́bọ̀ wọ́n tẹ pálí pupa tán báyìí ìgbà náà báyìí aláwẹ̀ ò ní wálé mọ́ bí ìyàwó bá sọ̀kan báyìí fọ̀tí ni ó fi dá lóhùn bọ́ bá sọ̀kejì báyìí wàhálà yóò fi nọ́ọ̀kù yóò fi nọ́ọ̀kù ha látàbẹ́ni ọmọ ọlọ́mọ àdéhìn nígbà ọwọ́ rẹ̀ ti tẹ pálí pupa pálí pupa ah ara àwọn nǹkan tí ń dá wàhálà ńlẹ̀ nílùú èbó rèé eh? ìwé ní ń dá wàhálà ńlẹ̀ tẹ ẹ bá rí láàrin ọkọ àtìyàwó míì ọ̀rọ̀ òwe náà ní dá wàhálà lẹ̀ láàrin wọn ìyàwó nígbà tí ò tí ì gbà á ń ṣe dáadáa ń ṣe bí ọkọ nígbà tó ti gbàwé tó tó ń ti fún níwèé lòun ò ti rójú rẹ̀ ńlẹ̀ mọ́ lúlù ní láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ìyàwó ọkọ mi náà sì rẹ̀ yọ ọmọ kọ̀ǹpléènì anígbà tó ń ti ṣèwé fún tán báyìí náà lòun ò ti rójú rẹ̀ ńlẹ̀ mọ́ kì í gbélé mọ́ bó bá ti rìn lọ báyìí ẹ mọ ẹ mọ àwọn àwọn ẹgbẹ́ ọkọ ọkọ kan òkú kọ́ńbọ́ọ̀dù ẹgbẹ́ kí lọ kọ́ ṣe ìlókùtẹ́lómi ọmọ báká ńgbà ọwọ́ rẹ ti tẹ ọwọ́ rẹ ti tẹ̀wé lóríṣiríṣi bẹ́ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ ìyẹn nílùú UK yìí àti káàkiri Europe náà ní o tọ́wọ́ tọ́wọ́ bá wọn bá ti tẹ̀wé tán báyìí ìka kan ò lè wọ̀ wọ́n dì mọ́ àmọ́ àwọn tó ní payà tán lẹ́mìí ọlọ́run ẹ̀rí wípé bọ́n tiẹ̀ bọ́kọ́ ṣèwé fún wọn àbí bọ́n ṣèyàwó bọ́n ṣèwé tán bá ṣe fún ìyàwó wọn náà ẹ̀rí wípé wọ́n sì mọ fìfẹ́ wọ́n mọ fi bára wọn lò tí wọ́n sì jọ mọ gbé pẹ̀lú àlàáfíà ẹ ṣeun ṣeun bàbá mi ọlá univ wọn ni nice music ẹ ṣe gan ni anson murphy alabi òun náà ló ṣe é paálí pupa látọwọ́ anson murphy alabi jàfó ńlá òun náà ló ṣe àwo yìí paálí pupa tí wọ́n fi kó àwọn èèyàn lọ́gbọ́n pé àwọn tó wà nílùú òyìnbó bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe ń ṣe ìjẹ̀bú ni mí mo rí yín ẹ káàbọ̀ sórí ètò wọn ní bẹ́ẹ̀ ni o àbí òtọ́rọ̀ lè ní kéèyàn mọ́ sọ̀hún ẹ̀yin náà ẹ wá dúró kan tí ẹ wo ìwé ẹ wá dúró wàhálà tó ti dálẹ̀ ní àárín ọkọ àtìyàwó láàárín àwọn tó ti ẹ̀jẹ̀ boyfriend síra wọn gan ẹ̀wọ̀n tí ẹ̀wọ̀n tí ìwé ìwé ìgbélùú wàhálà tó ti dálẹ̀ láàárín ẹbí láàárín ará ẹ̀wọ̀n tó ti dálẹ̀ láàárín wọn tẹ́ pé a lè sọ mélòó la fẹ́ sọ ìwé òṣèwé ló ti jẹ́ kí ẹbí mi ò túká ló ti jẹ́ kí ẹbí mi ò túká dèdè lẹ́nìí ẹ̀ tí wọ́n sì mọ́ ẹlòmíà máa ní àyè mi ìmọ̀dẹ́ni ìmọ̀dẹ́ tí ó ṣèwé fún mi bá ti ṣèwé fún mi báyìí èmi mo bẹ́sẹ̀ mi sọ̀rọ̀ nu àmọ́ oríṣiríṣi náà ní lọ bẹ́ẹ̀ ẹ wà rí wípé irú nǹkan bẹ́ẹ̀ ìfẹ́ òsì ń bẹ náà ni tí ìfẹ́ òtítọ́ bá wà níbẹ̀ ẹ dákun kí ni bẹ́ẹ̀ tí ò sí bẹ̀ kú ò béèyàn bá gba rẹ kó bá wa pálí pupa kódà kó gba green card kọgbà yẹ́lò káàdì bífẹ̀ẹ́ bá wà ń bẹ̀ yóò jókòó ti ìyàwó ẹ̀ yóò jókòó tọkọ ẹ̀ àmọ́ bá tí ò bá ti sífẹ̀ẹ́ gan bẹ̀ tẹ́ pé láti ilẹ̀ gan ìfẹ́ ìtànà fi jẹ́ ń tanra wọn bá ọmọ ìwé mà lòun fẹ́ gbà ẹ̀ẹ́rẹ̀ lómi yóò fẹ́ ìyàwó kan síbì kan àwa ti torí ìwé alọ́fẹ́ lòmíì tó bá ti gbàwé tán lọ́wọ́ ẹ̀ báyọ̀ ọmọ lọ́mọ ọmọ bẹ́ẹ̀ gúngún bá ń lé ọ̀ gbọ́dọ̀ dúró ni níbo bá gbàwé yẹn tán báyà padà lọ fẹ́ ìyàwó tó bá fẹ́ fẹ́ tàbí kó padà wá lọ báyà ọkọ tiẹ̀ kó ṣẹ̀ ṣègbè fún un bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi náà ló ti ṣẹlẹ̀ mélòó ni ò tí ì ṣẹlẹ̀ nílùú UK yìí ọ̀pọ̀lọpọ̀ náà ló ti ṣẹlẹ̀ tí ọ̀pọ̀ míì bá ń ròyìn báyìí wọn nílé sọ́tán ní ìtọ́jú wọn ti rí ara àwọn nǹkan tí à ń dojúkọ ní ìlú òyìnbó lókè òkun náà lélẹ́yìí lórí ètò níbẹ̀ náà láwa yìí níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò bẹ́ẹ̀ náà bá ti ń bọ́ sójú ẹ̀ máa bá wa ṣíà fídíò yìí ẹ bá wa ṣíà rẹ̀ ẹ invite àwọn ọ̀rẹ́ yín sórí ètò pé káwọn náà rèé kájọ jẹ̀gbádùn ètò tòní abala fàájì unlimited níbẹ̀ náà láwa yìí níbi tá a ti ń dábí ẹ̀dùn tá a ti ń rọ̀ bí òwe ẹ bá wa ṣíà fídíò yìí ẹ bá àwọn ọ̀rẹ́ yín sórí ètò káwọn náà rèé kájọ jẹ̀gbádùn ètò yìí iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò tiwantiwa níbẹ̀ náà la wà yìí pẹ̀lú ètò yín ètò àfájì unlimited àti lábala òṣèré ìlú mọ́ká pẹ̀lẹ́mi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn náà ní bẹ̀ lórí ètò níbi tí a ti ń dábí ẹdun tá a ti ń rọ̀ bí òwe lórí ètò náà la wà yìí ẹ jẹ́ ká jọ máa gbádùn ẹ̀ lọ́nà mo ní báwo ló ṣe ń lọ lọ́dọ̀ tí báwo ni wíkẹ̀ndì yín níbo lẹ̀yin wà níbo ló ka yín mọ́ ẹ já mi sí ẹ jẹ́ kí n mọ bó ṣe ń lọ lọ́dọ̀ yín ẹ jẹ́ kí n mọ bó ṣe ń lọ lórí ètò lọ́dọ̀ tí yín lórí ètò náà la wà yìí ẹ ẹ jẹ́ ká mọ bó ṣe ń lọ lọ́dọ̀ yín báwo lẹ̀yin ṣe ń rọ̀lù wíkẹ̀ndì yín òde àríyá lẹ̀yin wà ní abẹ́jẹ̀ tí múra ẹ ti múra patí àwọn tèmi kan wa ni ó wà níbẹ̀ ẹ ó wà níbẹ̀ ni wa ní jẹ́yìn náà ti wà ló wà níbẹ̀ bẹ̀ níbo lẹ́yìn náà wà àti gbogbo ẹ̀ tí ń rọ́ọ̀kì ẹjá mi sí lórí ètò kájọ gbádùn ara wa lórí ètò yìí mò ń bọ̀ ná. yìí yálà wọ́n ń ṣayẹyẹ ní abẹ́fẹ́ kí wọn fún ọ̀bí abẹ́fẹ́ tó dá tọjọ́ méjì mẹ́ta àti ẹ̀fẹ́ kí wọn lórí ètò yìí ẹ láǹfààní láti kí àwọn èèyàn yìí ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ àbá yín síta láti kí àwọn èèyàn yìí ẹ sì láǹfààní láti béèrè fún orin tẹ́ ẹ bá fẹ́ lórí ètò àbá play ẹ̀. máa ṣe rere láyé mi máa ṣe rere máa ṣe rere láyé mi máa ṣe rere máa ṣe rere láyé mi máa ṣe rere.

lójú iṣẹ́ ọmọ ẹ̀dá mi ló bẹ̀ dára báyé gbógun ẹ̀dá máa ń wárí. Lex Síkírù Àyìndé Barrister náà lélẹ́yìí Fuji eh, extravaganza náà ni wọ́n pè léyìí eh, Fantasia Fuji òun náà lórin yìí. Nàìjíríà mi ṣe àwòrán family treatment rule our nation. Sataram wa ìbílẹ̀ rédíò náà ni tiwa lára àgbà yìí dáhùn náà lélẹ́yìí ẹgbẹ́ láàrin ọkùnrin àti obìnrin ẹ láàrin ọkùnrin àti obìnrin ẹgbẹ́ ta ló yẹ kó máa ṣe fàájì jù ta ló yẹ kó máa ṣe fàájì jù láàrin ọkùnrin àti obìnrin tàbí láàrin baálé ilé tàbí ìyáálé ilé ẹgbẹ́ ta ló yẹ kó máa ṣe fàájì jù ṣé ẹnìkan ni àbí àwọn méjèèjì àbí àwọn méjèèjì òun ló yẹ kán máa ṣe fàájì jù nínú ọkùnrin àtobìnrin ta ló yẹ kán máa ṣe fàájì jù láàrin baálé ilé tàbí ìyàwó ilé ta ló yẹ kó máa ṣe fàájì jù wípé ah tá a bá sọ wípé à ń lọ sóde à ń ṣe fàájì ẹgbẹ́ ta ló yẹ kó pọ̀ jù fún ṣọkùnrin ni àbóbìnrin ṣé baálé ilé ni tàbí ìyàlé ilé àbí àwọn méjèèjì ló yẹ kó rí lórí ètò náà rèé ẹ bá ń dá sí i lórí ètò kájọ gbádùn ara wa mo sọ fún yín pé lórí ètò fàájì unlimited àti lábala òṣèré bá a ṣe ń kọ́ra wa lọ́gbọ́n náà láwọn ajú ẹ̀fẹ̀ láwọn ajú àṣà láti máa forin ọlọ́kan ọ̀jọ̀kan láwọn fi gbádùn ara wa lórí ètò ta yẹ kó mọ ṣe fàájì jù láàrin ọkùnrin àtobìnrin àbí láàrin baálélé àbí ìyáálélé àbáwọn méjèèjì ni ẹ bá ń dá sí lórí ètò yìí. orí ń bẹ lẹ́yìn alájùmọ̀ àbọkùnrin àbóbìnrin ẹ àbí ó dáa fáwọn méjèèjì bẹ́ẹ̀ kẹ́yìn ó ṣe fàájì kẹ́yìn ó ṣe fàájì tẹ́rẹ̀ lọ́rùn ṣé baálé ilé ni àbí ìyàlé ilé àbórí ọkùnrin ni àbóbìnrin ta ló yẹ kí ó mọ̀ ṣe fàájì jù nínú ọkùnrin àtobìnrin pàápàá àwa tá a bá jẹ́ baálé ilé tàbí ìyàlé ilé ta ló yẹ kó mọ̀ ṣe fàájì jù nínú àwa méjèèjì àbí àwa méjèèjì náà la lẹ́tọ̀ọ́ sí láti mọ̀ ṣe fàájì ẹ̀ẹ́pẹ̀tọ́ tí fàájì bá ń ṣàn lójú ẹ̀ gángan pé àwa méjèèjì náà la lẹ́tọ̀ọ́ sí i ẹ bá ń dá sí i lórí ètò yìí. ẹ ṣeun ṣeun bàbá mi ó já pé wọ́n ní àwọn méjèèjì ní o wọn nítorí ó dáa fún ìlera wọn láti pa ìrònú rẹ́ hmm, pé àwọn méjèèjì ló dáa fún láti pa ìrònú rẹ́ tó ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀já sọ pé ẹ ẹ̀já gbọ́ lọ́dọ̀ tìyín náà ojútẹ̀yìn náà bá fi wò ó ẹ̀já wò ó ẹ̀yìn àtẹ̀yìn náà bá kọ sí i wọ́n ní ọ̀rọ̀ sùnùkùn rẹ ẹ̀já jọ fojú sùnùkùn wò ó bó bá ṣe ní lọ́dọ̀ tìyín ìyà àtẹ̀yìn náà bá kọ sí i ẹ bá ń dá sí i lórí ètò yìí. music ambassador ni potentiality orin ti wá fún ọgbọ́n náà yẹ kọ́ ní ìfẹ́. ọlọ́run ọlọ́fọmọwọ́mọ bẹ́ẹ̀ yàbá fọmọwọ́mọ wà láàyè olùkápá bá fojú pòjó mi ọ̀tọ̀ làṣà ọ̀tọ̀ làṣà ọ̀tọ̀ làṣà wà láì ọ̀tọ̀ ní tèmi torí pé ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ̀lù ọ̀tọ̀ ní tọ̀lù wò ọ̀tọ̀ náà ní tèmi lórí ètò ọ̀tọ̀ ní tìyá àbàdàn ọlọ́run aláàgbà yìí dáhùn náà lélẹ́yìí lórí ètò níbẹ̀ náà làwọn ètò tí ń dún tó ń dùn tí gbogbo tó ti ń já sójú ẹ̀. tọ́lá lè ọlọ́run ọba mi ọlọ́run ọba mi náà ló ní déédéé òun ló lè pa tó lè jí òun ló lè jí tó lè pa ẹ bá ń dá sí i lórí ètò ẹ láǹfààní láti béèrè fún orin tí ẹ bá fẹ́ ẹ sì láǹfààní láti kí àwọn èèyàn yín lórí ètò mo nínú ọkùnrin àtobìnrin baálé ilé ni tàbí ìyàlé ilé ẹ̀gbọ́n ta ló yẹ kó máa ṣe fàájì jù ta ló lẹ̀tọ́ láti máa ṣe fàájì jù pé tá a bá ní ká ṣe fàájì ká mú un lójú ká mú un lójú ẹ̀ gangan bóyá kéèyàn kú omi tàárọ̀ kó tó bọ́ síbi tọ̀sán kó wá fi tọwọ́ alálẹ́ gan kó fi lé kó fi mú un mọ́dájí ẹ̀ tá a bá ní ká mú un lójú fàájì gangan ta ló lẹ̀tọ́ sí kó ṣe fàájì yìí nínú ọkùnrin àtobìnrin àbí baálé ilé àbí ìyàlé bàbá mi ó jásọ pé àwọn sì láwọn méjèèjì ló lẹ́tọ̀ọ́ sí ẹ̀gbọ́n ṣe bẹ́ẹ̀ náà lórí lọ́dọ̀ tí. ìlú ìgbẹ́lẹ́ káàbọ̀ náà lólu gẹ́gẹ́ ní iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò. Thank you.

lọ́rọ̀ ni mo kí ìwé pé àkú gbádùn wíkẹ́ẹ̀ndì lágbára ọlọ́run aṣọ̀pọ̀ ẹ̀ láyé Ah, ó jẹ́ sọ́pọ̀ olómìnira wọ́n ní mo fi àsìkò yìí wọ́n ní àwọn fi kí princess ọmọlàbákẹ́ Kòsọ́kọ́ king wọ́n ní kú oríire àṣeyẹ ọjọ́ ìbí wọn tó wáyé lọ́sẹ̀ yìí my beautiful sister pẹ̀lú orin ike dáìró tó ẹ ṣeun ọjà sọpẹ́ olùmídé èmi náà kí ìyá mi ọmọ làbákẹ́ ìyá mi dáadáa látàyé alálùmọ́lẹ̀ princess ọmọ làbákẹ́ king Kòsọ́kọ́ ìyá mi nu látàyé alálùmọ́lẹ̀ náà ni àti ẹ̀ náà ti wà pẹ̀lú ìyá àbàdàn ìyá mi dáadáa àfàtì àsìkò yìí kì í bàbá mi jẹ́ sọ́pẹ́ wọn ni ká bá wọn kì í o wípé ẹ ọjọ́ òbí ẹ̀mí yóò ṣe púpọ̀ ọdún láyé àti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò lápapọ̀ pẹ̀lú ìyá àbàdàn kì í o princess ọmọlàbákẹ́ kì í kò sọ́kọ́ ìyá mi dáadáa olórí rẹ̀ lálùbáríkà ẹ̀mí yóò ṣọ̀pọ̀ ọdún láyé nínú owó ọmọ àìkú baálé ọ̀rọ̀ tẹ́ ẹ bá ń gbọ́ ọjà sọpọ̀ olùmídé náà ní ká bá wọn kì í láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò wọn ní kí n bá wọn fún yín ní orin àìkè dáìró kẹfì mọ́ ṣègbádùn ara yín.

tí fàájì tó ti ń ṣàn tí gbogbo ẹ̀ tó ti ń róòlù mọ́ra wọn. ọlọ́wọ́ bá ọmọ jẹ́kẹ́nu mi ó mí àtẹ̀yìn náà tẹ̀ ń gbọ́ wa ìyá mi àbẹ̀kẹ́ kẹ́hìndé ní baálé ilé ni o tó ẹ ṣeun ìyá mi wọ́n ní baálé ilé ló yẹ kí fàájì rí ọmọ pọ̀ jù ẹ mo dúpẹ́. ọlọ́wọ́ bí ló mọjú káyé. ẹ ṣeun ṣeun fàṣọgbọ́n olùtúndùn mo kí yín káàbọ̀ sórí ètò fàṣọgbọ́n ọlátúndùn ẹ ṣé ẹ káàbọ̀ sórí ètò yìí táwa kálítù làwa mo kí yín ẹ káàbọ̀ sórí ètò yìí. wọ́n wọ́n pẹ́ kò jìnnà ọkọ̀ mẹ́jẹ̀ẹ́jọ́ parí ilẹ̀ tó ti borí ti wọ́n dájọ́ dábà mi kàkà sórí ọmọ ìdẹ́wé dàgbà ẹnu wa ò ní pa wá òkú ẹ̀sọ́ pẹ̀lẹ́ ní kékeré tó tẹ̀ ẹ̀fọ́ kọjá wà lórí ayé mẹ́lẹ́ bẹ́ẹ̀ òkìtú ibà ti tú ayé ṣe kó ọ̀gbọ́n ní ìṣe kó ti tú ọmọ ọ̀gá ni ọ̀gá òkú. ṣé baálé ilé ni àbí ìyáálé ilé ọkùnrin ni àbóbìnrin sẹ́jẹ́ pé tá a bá sọ̀rọ̀ nípa fàájì tá à ń sọ̀rọ̀ nípa ìgbádùn ìpẹ́kẹ́yìn ó ṣe fàájì lójú ẹ̀ méjèèjì ṣé ọkùnrin ló tọ́ sí ni àbóbìnrin àbí ó tọ́ sí baálé ilé àbí ìyálé ilé ta ló tọ́ sí nínú àwọn méjèèjì àbáwọn méjèèjì náà ń lẹ́tọ̀ọ́ láti ṣe fàájì sánsan bẹ́ẹ̀ ká mú fàájì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí baálé ilé bá ti lọ láàárọ̀ tí ìyálé ilé náà lọ láàárọ̀ báyìí kí káwọn méjèèjì ó jọ fi pàdé sílé lálẹ́ ẹ̀ ṣáwọn méjèèjì ló yẹ kí wọ́n jọ mọ́ ṣe fàájì lójú ẹ̀ méjèèjì ẹ bá ń dá sí i lórí ètò yìí kí lè ròǹgbà tìyín kí lè rò tìyín lórí ẹ̀ ẹ kí ni ẹ̀yin náà fẹ́ sọ lórí ẹ̀ ìyá mi àbẹ̀kẹ́ kẹ̀ǹdé wọn ní baálé ilé ni o ẹ bàbá mi ó já sọpẹ́ wọn láwọn méjèèjì ni bóyá ẹ̀yin náà ní nǹkan kan tó jẹ́ wípé tó ẹ ó ti yàtọ̀ sílẹ̀ yìí àbí bẹ́ẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ tìyín ẹjẹ́ àgbọ̀ lọ́dọ̀ tìyín náà ojúṣe yìí náà bá fi wò ó ẹjẹ́ àgbọ̀ lọ́dọ̀ tìyín náà lórí ètò níbẹ̀ náà la wà yìí ìyá mi ọmọ làbákẹ́ princess ọmọ làbákẹ́ kò sọ́kọ́ king wọ́n ní báwọn fún wọn lórin ẹ ike dáìró òun náà lélẹ́yìí kíyà mi kọ́ mọ fi ṣègbádùn kọ́ mọ fi ṣe àjèjì ara ẹ kọ́ mọ fi ṣòwò àjìjà wọn. màmá mi láyé. ìyẹn fúyà mi princess ọmọlàbá kẹ́kọ̀ọ́ sọ́kọ́kìn abiyamọ náà lélẹ́yìí abiyamọ tòótọ́ mò kí yín o. màmá mi màmá mi kò ṣe abiyamọ màmá mi olúwa mo kí yín ẹ ṣé tẹ̀ ń bá wa láìkí ẹ̀ àǹjọ́lọ́ olúwa àyìndé àǹjọ́lọ́ olúwa ẹ ṣé olúwayẹmi sí ọdún tán gbogbo yín pátápátá náà ni mo rí ẹ ṣé gan ni à ń rọwọ́ yín. màmá mi màmá mi kò ṣe àfihàn màmá mi ó mà ṣe é ṣe àfihàn. ọjọ́ bí wọn torí kọjá orin yìí òun náà la fi ń kí wọn wípé ẹ̀mí wọn ṣe púpọ̀ ọdún láyé o nínú ọlá owó ọmọ àìkú ti ṣe baálé ọ̀rọ̀. ọkọ̀ yóò mi sínú ló máa ń kíra wa tá a ti máa ń celebrate ara wa ní ọjọjọ sátidé lópin ọ̀sẹ̀ tá a fi máa ń celebrate ara wa ẹbí wa ni bàbá ìyá àwọn ọmọ wa tá a ti máa ń celebrate wọn lórí ètò ẹ̀yin náà ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ bẹ́ẹ̀ làwọn èèyàn yín tẹ̀ fẹ́ kí á yín kí wọn bẹ́ẹ̀ sì fẹ́ orin tẹ̀ fẹ́ ká yín play lórí ètò ẹ fi ránṣẹ́ á yín play ẹ̀ lórí ètò yìí ohun tá a ń gbéyẹ̀wò tá a ń sọ̀rọ̀ lé lórí lórí ètò lónìí òun náà ni wípé tá a bá ń sọ̀rọ̀ nípa fàájì wípé kéèyàn ó ṣe fàájì lójú ẹ̀ méjèèjì kéèyàn ó mú fàájì lójú ẹ̀ gan ṣàn-ṣàn ẹ̀ẹ̀ta ló tọ́ sí ṣé bàbá ni tàbí ìyá ẹ̀ princess ọmọlàbákẹ́ adéwùmí kòsọ́kọ́ king ìyá mi mo kí yín ò yá mi dáadáa látàyé alálùmọ́lẹ̀ náà ni wọ́n ti ń gbé mi tán ti ń pọ̀n mí ẹ ṣeun ṣe mo dúpẹ́ ìyá mi wọ́n ní mo dúpẹ́ o èèyàn mi i'm happy o i'm dancing now ẹ ṣé gan ni ìyá mi ọmọ làbákẹ́ ẹ ọmọ ọba ìyá mi ọmọ ọba ni ọ̀hún gangan fúnra rẹ̀ àbí ọmọ ọba ni wọ́n àwọn gan tó ra wọn ìyàwó ọba gbogbo ẹ̀ báyìí ọba ọba náà ni ẹ wò ó ọmọ adé ẹ̀mọ́ ìgbádùn lọ ìyá mi. thank <laughs> you ọmọ pátá kájèrè ọmọ àní fi àwọn ọmọ wa àní fi ṣàwátì lógo ọlọ́run bọ́ọ̀ gbogbo owó tó bá ṣẹ̀gùn sí náà ni láṣẹ Èdùmàrè bẹ́ẹ̀ náà bá ti ń gbádùn ètò yìí ẹ máa bá wa ṣíà rẹ̀ ẹ bá wa invite àwọn ọ̀rẹ́ yín sórí ètò kájọ jẹ̀gbádùn ètò yìí ẹ bá wa ṣíà rẹ̀ ẹ pa àwọn ọ̀rẹ́ yín náà sórí ètò ẹ kájọ mọ̀ ètò yìí náà ẹ jẹ́ kí sáré dé ẹ̀ka àpolówó ọjà wa ẹ jẹ́ ká polówó ọjà náà ẹ tá polówó ọjà dé a tẹ̀síwájú lórí ètò ẹ àpolówó ń tà ń tà nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò ẹ jẹ́ àpolówó ọjà wa tá a bá padà dé a tún tẹ̀síwájú lórí ètò ẹ ṣé ẹ kú Authentic Entertainment Organization Authentic Entertainment Organization authentic entertainment organization àwọn ni wọ́n mà tó débẹ̀ yìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ ẹ bá fẹ́ ṣe ẹ fẹ́ MC fún ìnáwó yìí ẹ alága fún engagement yìí ẹ children entertainer àbí ẹ̀fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yìí ẹ làágùn jùlọ mọ́ authentic entertainment organization wọn tún ti gbèdé fún gbogbo ìnáwó yìí ìrọ̀rùn ló pàdé fún gbogbo ayẹyẹ yìí event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yìí ẹ̀yin fi ẹ̀tí nìkan abẹ́tẹ̀ tí wò pé bò lè ṣe fẹ́ ṣènáwó yìí ẹ má nìkan mọ ẹ má fòyà ẹ má bẹ̀rù authentic entertainment organization wọn ti wà nínú London báyìí tí wọ́n fi kalẹ̀ kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yìí tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìmọ̀ràn yìí ẹ má làágùn jìnnà wọn bẹ ní kalẹ̀ fún yìí wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yìí wọ́n bá yín mú MC alága ni olórin ni jìbọn àtàtúnà ni gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀lọ́dọ̀ wọn nínú iṣẹ́ wọn authentic entertainment organization ìlú lọ́dọ̀ náà ni wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣàyẹyẹ yìí ẹni ẹ pè wọ́n lóyún kò síbi tí ọwọ́jà wọn ò dé ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 084 35944 179 oh eight oh two five nine four four tàbí oh seven four two four seven two eight seven four three oh seven four two four seven two eight seven four three ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lọ́ọ̀lì oh seven at yahoo dot co dot uk wọ́n ń bẹ lórí twitter wọ́n ń bẹ lórí facebook bẹ́ẹ̀ ni kò sí ẹ̀pọ̀ wọn lónìí gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣàyẹ̀yẹ̀ yìí ìrọ̀rùn ló bá dé ẹ̀kọ́ kàn sí wọn lónìí authentic entertainment organization ìrọ̀rùn ló bá dé ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ mọ́ mi kẹ̀sì wípé rògbò lòlúwa. ṣe wù ká ṣe pẹ́ lájò tó ìròyìn àkọ́tún ìlédè ayé gbọ́nà àti ìgbàlódé kánúnilẹ́tì àṣà tí ìṣẹ̀lẹ̀ ti òdire débi òǹkà níbi ọ̀rọ̀ kàbìtì tó wọ tí kò ṣe bọ̀ bẹ́ẹ̀ bu àyàfi àlàyé ọ̀rọ̀ tó mọ́yán lórí kò sẹ́lẹ́gbẹ́ ìpínlẹ̀ rédíò tiwantiwa ọmọ ẹni òníṣẹ́ ní bẹ̀bẹ̀rẹ̀ kábílẹ̀ kẹ̀síkì ọmọ ẹlòmíì gbogbo ẹ̀yọ́mọ kàrò òdire tó fẹ́ ká jẹ́ gbogbo ìfaradà fún ọmọ òdua ẹlẹ́dùn àjọṣùbọ̀ tí lẹ́yìn dé nàìjíríà náà tó bá fẹ́ jẹ àǹfààní yìí kàn sí zero seven four two four seven two eight seven four three zero seven four two four seven two eight seven four three tàbí studio ọjà yín gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ tẹ́ ń tà tẹ́ ń gbèsè lọ́dọ̀ yín ẹ̀yin oníléeṣẹ́ ńláńlá iléeṣẹ́ kéékèèké gbogbo ẹ̀yin alájẹ́ bàbá lọ́jà àti ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ tẹ́ ń tà àti tẹ́ ń ṣe lọ́dọ̀ yín ẹ kàn sí wa níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò àbá yín polówó ọjà yín tí gbogbo ayé tí wọ́n sì mọ̀ tẹ́ ń tà àti tẹ́ ń gbèsè lọ́dọ̀ yín ẹ̀yin lè kàn sí wa lẹ́nìí ẹ lè pe nọ́mbà wa zero seven four five nine three five three seven double nine òun náà ni ẹ lè pè sí láti polówó ọjà yín Eh, bóyá oní chọ́ọ̀chì lẹ́yìn ni onímọ̀ṣáláṣí ni yín ni tí ẹ fẹ́ polówó ọjà yín abẹ́yìn tí ẹ pé nínú ilé lẹ ti ń tajà yín tí ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ ẹyẹ iṣẹ́ àti kàn sí wa ipò wá lówó tábú owó ọ̀dàkọ̀ mú báyìí náà ni láàbí bá yín polówó ọjà yín tí gbogbo ayé ó sì mọ̀ tẹ̀ ń tà títẹ̀ ń gbé ṣe káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbàlá ayé níbikíbi tí ẹ̀yin bá wà tí ẹ fẹ́ polówó ọjà yín kò síbi tí ẹ wà tá àti níbà yín polówó ẹ̀ ẹyẹ iṣẹ́ àti kàn sí wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò nọ́mbà wa tẹ̀lé pè lẹ́ẹ̀kan sí ni zero seven four five nine three five three seven double nine òun náà ni ẹ lè pè sí òun náà ni ẹ lè pè sí fún gbogbo ìpolówó ọjà yín ìyẹn níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò iléeṣẹ́ authentic entertainment organization fún gbogbo ayẹyẹ tí ẹ bá fẹ́ ṣe alága àdúrà alága ìjókòó lẹ́fẹ́ ni mc lẹ́fẹ́ fún ìnáwó yín ọjọ́ ìbí ìgbéyàwó ìkómọjáde ìrántí òkú àgbàlá yín fẹ́ ṣe ní àjọ̀dún ìjọ àjọ̀dún ẹgbẹ́ tẹ́ ẹ fẹ́ ń sì fún ìnáwó yín abẹ́ fẹ́ ẹ children entertainer àbí ẹ fẹ́ olórin fún ìjọ yín àbí ẹ fẹ́ olórin fún ayẹyẹ yín ẹ̀yẹ ṣáà ti kàn sí iléeṣẹ́ authentic entertainment organization àbí event planner lẹ́yìn fẹ́ tó máa bá yín package event yín ẹ kàn sí iléeṣẹ́ authentic entertainment organization ẹ lọ sórí facebook page wọn ẹ like page yẹn ẹ follow wọn lórí ẹ authentic entertainment organization event ẹ like page wọn ẹ follow wọn lórí ẹ ẹ máa rí gbogbo àwọn ayẹyẹ tí wọ́n ti ń lọ tó ti ń ṣe ẹ̀yin náà kàn sí iléeṣẹ́ authentic entertainment organization lẹ́ni fún gbogbo ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ lè pè sí ní zero seven nine zero eight zero two five nine four four zero seven nine zero eight zero two five nine four four òun náà ni ẹ lè pè sí àwa tá a bá wà ní nàìjíríà àbí europe ní plus four four seven nine oh eight oh two five nine four four òun náà ni àwa lè pè wọ́n sí. Si ẹ fún gbogbo nǹkan tí a bá fẹ́ ṣe ní kò síbi tí ẹ pọ̀ wọ́n sí wọ́n á débẹ̀ wọ́n á bá yín darí ayẹyẹ yín ẹ̀yin náà pọ̀ wọ́n lẹ́ni fún gbogbo ìnáwó tẹ́ bá fẹ́ ṣe ní ọ̀dọ̀ yín wọ́n á bá yín darí ayẹyẹ yín tínú yín dùn tí ẹ̀yin náà ó sì gbádùn ẹ̀ adé àga olùtayọ king mo kí yín o brọ́dà mi ẹ káàbọ̀ sórí ètò yomi olùjọbí ẹ ṣeun brọ́dà mi mo kí yín ẹ̀yin náà sì rèé tí wọ́n jẹ́ wípé ẹ fẹ́ ẹ ní ètò kan tẹ́yìn náà fẹ́ wá gbé kalẹ̀ nílé iṣẹ́ wa abẹ́yìn náà ní àwọn ètò kan tẹ́ fẹ́ fi máa kọ́ aráyé lọ́gbọ́n tẹ́ fẹ́ káwọn èèyàn máa rí ọgbọ́n kọ́ ńbẹ̀ ẹ kàn sí wa nílé iṣẹ́ wa ilé rédíò ẹ fún ẹ̀yin náà bá fẹ́ ààyè láti wá máa ṣètò nílé iṣẹ́ wa yìí ẹ kàn sí wa ní orí nọ́mbà wa ẹ̀ àdáyín lòun láti jẹ́ kẹ́ ẹ mọ bó ṣe ń lọ bóyá ẹ̀yin náà fẹ́ wá gbètò kalẹ̀ ní ẹ tẹ́yìn náà ní kankan tẹ́ fẹ́ máa fi kọ́ àwọn èèyàn lọ́gbọ́n ẹ ẹ kàn sí wa lórí ẹ̀rọ studio nọ́mbà wa zero seven four five nine three five three seven double nine ẹ̀yin náà ẹ kàn sí wa ń bẹ̀ fún gbogbo nǹkan tí ẹ bá fẹ́ a sì bá yín a bá yín sọ̀rọ̀ tí gbogbo ẹ̀ tí ó sì gún régé tí ó lọ bẹ́ẹ̀ ṣe fẹ́ iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò náà la yìí lórí ètò yín ètò wa fàájì unlimited àti lábala òṣèré ìlú mọ́ká lórí ètò oníbẹ̀ náà la ṣe wà yìí tí ẹ bá wojú aago yín ẹ rí i pé aago méjì náà ló ti ku ìṣẹ́jú mọ́kànlá aago méjì ló ku ìṣẹ́jú mọ́kànlá níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò tiwantiwa lára àgbàyídá ìyẹn tó fìdí kalẹ̀ sílùú UK lórí ètò náà láwa yìí tá a ti jọ ń gbádùn ara wa lórí ètò yìí tá a ti máa ń kíra wa kó òpin ọ̀sẹ̀ tá a ti máa ń forin ọlọ́kan ọ̀jọ̀kan tá a fi máa ń gbádùn ara wa tá a máa ń kí àwọn èèyàn wa bóyá yìí náà láwọn èèyàn tẹ́ ẹ fẹ́ kí abẹ́ ẹ fẹ́ orin kan kaba yín plẹ̀ lórí ètò ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ bẹ́ẹ̀ lẹ lè pè wá wọlé bóyá ẹ fẹ́ kí ìyá àbàdàn náà ni abẹ́ fẹ́ kí àwọn èèyàn yín ẹ lè pè wọlé sí ojú òpó láti kí àwọn èèyàn yín lórí ètò ètò àbáyé kí wọn níbikíbi tí wọ́n bá wà ohun tí a sì ń gbéyẹ̀wò lórí ètò lónìí tá à ń sọ̀rọ̀ lé lórí tá a fi ń kọ́ra wa lọ́gbọ́n òun náà ni wípé láàrin ọkùnrin àtobìnrin ta ló yẹ kí fàájì rẹ̀ ó pọ̀ jù ta ló yẹ kí fàájì rẹ̀ ó pọ̀ jù láàrin ọkùnrin àtobìnrin yálà baálé ilé ni tàbí ìyálé ilé ta ló yẹ kí fàájì rẹ̀ ó pọ̀ jù ta ló yẹ kí ó mọ̀ ṣe fàájì jù ṣé ọkùnrin ni àbóbìnrin àbí àwọn méjèèjì ni àbátọkùnrin àtobìnrin òun náà ló lẹ́tọ̀ọ́ láti ṣe fàájì láṣẹ dójú àmì ṣáwọn méjèèjì ló lẹ́tọ̀ọ́ sí i ẹ bá ń dá sí i lórí ètò yìí kí lẹ́yìn náà rí sí i kí lẹ fẹ́ bá wa sọ sí i ẹ bá ń dá sí i kájọ fọgbọ́n kájọ fikọ́gbọ́n kájọ fikùnlukùn àjọ ń dára wa lárayá náà ni lórí ètò ẹ gbọ́dọ̀ pé ìgbádùn tiyín òun náà ní ìgbìyànjú tiwa káwa ọmọ mú wá kẹ́yìn ó sì mọ̀ gbádùn ẹ̀ kẹ́ mọ̀ fi ṣègbàládùn ètò lórí ètò náà la wà yìí kájọ mọ̀ gbádùn ẹ̀ lóná. Bèbí mi ṣọ́ọ̀fọ̀ lọ́wọ́, àjọ máa rọ́ọ̀kì. ṣeun ìyá mi crown adéoyè mo kí yín ìyá mi ó tó jẹ́ méjì ó tó jẹ́ mẹ́ta o ara ò lè bí ọ̀dẹ̀ ọ̀dà bí o ẹ̀ ṣe gan ni wọ́n ní good eh, wọ́n ní good morning o ìyá àbàdàn wọ́n ní ọkùnrin ni o ẹ̀yà eh, mi Crown Adéoyè wọ́n lọ́kùnrin ló lẹ́tọ̀ọ́ sí i láti máa ṣe fàájì jù àmọ́ àwọn obìnrin míì náà sọ wípé kì í ṣọkùnrin nìkan náà dálé ayé fún wípé àwọn náà lẹ́tọ̀ọ́ láti ṣe fàájì débi tó bá wu àwọn pé gẹ́gẹ́ bí obìnrin àbí ìyàwó ilé pé àwọn náà lẹ́tọ̀ọ́ láti ṣe fàájì débi tó bá wù àwọn débi táwọn bá táwọn fi lè tẹ́ra àwọn lọ́rùn àmọ́ gẹ́gẹ́ bí bàbá mi ó já sọ pé ṣe wí àmọ́ láwọn méjèèjì ni ìyá mi àbẹ̀kẹ́ kẹ́hìndé àwọn náà sọ tiwọn lẹ́ẹ̀kan wọ́n ní baálé ilé òun ló lẹ́tọ̀ọ́ sí i ìyá mi kirawọn adéoyin àwọn náà lọ́kùnrin ni bẹ́ẹ̀ sì rèé àwọn obìnrin kan náà fapá jánu wípé àwọn náà lẹ́tọ̀ọ́ láti ṣe fàájì débi tó wù àwọn kábíyèsí fash wọ́n ní ìyá àbàdàn please help me play uh, help me with Dare Melody ẹ ṣeun bàbá mi àwọn ti Dare Melody nìyẹn Dare Melody ní ọlọ́run ẹ ṣe gan ni bàbá mi mò ń bọ̀ náà. kájà máa rántí èmi ní sọ́ọ́ bàbá ẹ̀ kájà máa rántí dáàdì àti mọ́mì tẹ́ bá ti wà nù lẹ́pọ̀ lẹ́nìí ẹ máa rọ́ọ̀kì ẹ̀ dì mọ́ra yín ẹ fara yín mọ́ra ẹ mú gbogbo ẹ̀ kí gbogbo ẹ̀ kọ́ máa fi ká ẹ máa fi kanra wọn. <laughs> àtẹ̀mí àtẹ̀yìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá dògbà yìí pẹ́ ni àájọ lelẹ̀ yìí pẹ́ àálòlẹ̀ yìí pẹ́ bí pẹ́pẹ́ ibi tí mọ́ báyìí náà láàjọ lò pẹ́. yígbàyígbà yígbà yígbà láyé pàrọ̀ kó àgbẹ̀bí oyún ká má má yọkú ká lówó pẹ̀lú wọn my mother in the Lord, my mother, Reverend Mother Prophetess, Annie Abiodun Oguntade JP. How are you today, ma? Uh, how are you today, ma? Happy weekend to you, ma. How's my daddy in the Lord? How are you, ma? Happy weekend. ṣàjọba ṣàjọba ṣàjọba ṣàjọba ṣàjọba. wàhálà ṣàmọ́dúnni nínú owó tọmọ tẹ̀mí tàlàáfíà àjọ ṣàmọ́dúnni mo ṣì ń padà bọ̀ lórí wàsíù mi ẹ àmọ́ bàbá mi kábíyèsí ọba fash wọ́n ní kí n fáwọn ní dáre mélódì lórí ètò rẹ̀ ẹ mo gbọ́dọ̀ fún wọn torí pé nǹkan tí wọ́n fẹ́ tán béèrè fún ni dáre mélódì mo gbọ́dọ̀ fún wọn lórí ètò yìí kí gbogbo ẹ̀ kó lè máa dùn yùngbàyùngbà ẹ wàásù mi mo sì ń padà bọ̀ náà lórí ètò ẹ̀ẹ́dáre mélòdì òun náà ni wọ́n láwọn fẹ́ lórí ètò yìí pé ká bá wọn play fún ìgbádùn wọn ẹ̀ẹ́dáre mélòdì ẹ àwọn náà rèé wọn ń torí iṣẹ́ lọ́wọ́ ni àmọ́ mo ti sọ fún wọn wípé ẹ dákun ẹ torí iṣẹ́ kíá o ẹ kí gbogbo ẹ̀ kó lè jọ máa ró sì mọ́ra wọn lórí ètò wa fàájì unlimited àti lábala òṣèré ìlú mọ́ká ẹ níbẹ̀ náà la wà yìí níbi tó ti ń dàbí ẹ̀dùn tà ti ń rọ̀ bí òwe belongs to men mostly ẹ ṣé gan ni ìyá mi ẹ̀ẹ́kẹ́ àwọn adéoyè wọn lákùnrin ló ní owó nítorí pé ó ti wà nínú lifestyle wọn àwọn ni wọ́n ní àwọn obìnrin tó wọ́n ń fapá jáde wípé fàájì lọ́ba àwọn náà ṣe tàwọn lọ ẹ dákun apá abo láàfin tí wọ́n kọ́ sí. Lost me, yes, Jesus, lost me, yes, Jesus, lost me ẹ ṣeun ìyá mi josephine ọmọlé wọn ní good morning ma eh, good morning ma happy weekend to you my prophetess josephine ọmọlé ẹ ṣe gan ni ìyá mi. Thank you. fídíò yìí keep sharing keep sharing ẹ bá mi share ẹ káwọn èèyàn wa náà rèé kan lè jẹ̀gbádùn ètò yìí. inú mi dùn ara mi o. inú mi létí mi ẹlẹ́gẹ́lẹ́ lolúwa bá mi sọ̀rọ̀ fún mi pé òkè wá ìwọ ọmọ mi èmi ń fi ìsinmi fún ọ bí wọ́n bá lè rìn lọ́nà mi tó bá sì lè pa òfin mi mọ́ pé èmi yóò fi ọlọ́dún palẹ̀ ìwọ yóò gbàgbé òṣì rẹ̀ ẹjẹ́ àná. inú mi dùn ní ọmọ tí. ọlọ́run inú tèmi dùn inú tèmi gán dùn ara mi yá gá mo rẹ́yìn tèmi gangan lórí ètò tí mò ń gbówó ẹ̀yìn tèmi pẹ̀lú ayọ̀ àtàláfíà inú mi dùn pàápàá inú mi gan tó máa dùn nígbà tó máa sọ wípé ẹ jẹ́ ká lọ sílé ọlọ́run ká lọ gbé ọlọ́run ga mo kí ìyá mi àbímbọ́lá jẹ́bi àtàndé ẹ̀ka àbọ̀ sórí ètò òmùrì yín. ká ṣe dájọ́ ayé ọ̀rẹ́ wa dá lọ́rọ́ mú bẹ̀rù ilé ayé kì í ṣàwà ìlọ ẹjẹ́ lọ ìlú ìlú ẹ̀dá ti lábala òṣèré ìlú mọ̀ká níbẹ̀ náà la wà yìí ẹ láǹfààní láti kí àwọn èèyàn yín lórí ètò bẹ́ẹ̀ lẹ sì láǹfààní láti béèrè fún orin tẹ́ ẹ bá fẹ́ àbáyín plẹ̀ lórí ètò yìí àbáyín plẹ̀ ẹ béèrè fún tẹ́ ẹ bá fẹ́ lórí ètò àbáyín plẹ̀ ìgbádùn tí náà rèé fàájì òpin ọ̀sẹ̀ rèé fún ìgbádùn ẹ̀yin èèyàn wa nínú ilé ọ̀nà àlàṣe ń mú ètò yìí wá lọ́jọ́jọ́ sátidé níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò. ìjẹ́jẹ́ gbé wa ìpàdé wa. பாதே ṣé ìyá mi Josephine ọmọlẹ wọn ni àtúnú ni o ẹ mo ṣe bí ìyá mi ṣe wọn rò bẹ́ẹ̀ ṣe jí lójú oorun ni ẹ wọ́n ṣe jí lójú oorun ni <laughs> wọ́n ní more grace and fresh anointing man Jesus name ẹ ṣé gan ni and you too ẹ ṣé ìyá mi Josephine ọmọlẹ God bless you too ma ẹ ṣé gan ni. thank you Nígbàwo ni wọ́n á tún dé wá dá mi nìbẹ̀. Olúwa. gẹ̀gẹ̀gẹ̀ àmọ́ nígbà tó bá kù díẹ̀ káàtó ayé mọ́ fi hàn ṣẹlẹ́yà ni ọwọ́ epo báyìí náà lọ́mọ aráyé bá ní ńlá bó bá dọwọ́ ẹ̀jẹ̀ báyìí wò ó ferege ni kọ́lọ́wọ́n ọba kó mọ̀ jẹ́ kí bànújẹ́ kò jẹ́ tiwa ayé fi wá ṣẹlẹ́yà bọ́ bá rí wípé pọ̀njú kan díẹ̀ bá da báyàn báyìí ọlọ́wọ́n ọba àwọn tí ó mọ̀ ṣe yẹ̀yẹ́ ẹ̀rí wọn àwọn ìyá alẹ́ ọ̀kan wọ́n ti wá ganu sọ́ọ̀kan wọ́n mọ̀ náà rárá alẹ́ rẹ̀ ará ilé rẹ wọn fẹ́ fi ṣe yẹ̀yẹ́ nu ọlọ́run ò ní fi yẹ̀yẹ́ mi àti kò ní dá mi àti ilẹ̀ lójú ọmọ aráyé ẹ ṣeun mi mi àbímbọ́lá jp wọ́n ní ẹkú iṣẹ́ òyà àbàdàn ojú yóò máa rí sátidé láyọ̀ o àmì ọlọ́wọ́n ọba ẹ ṣeun ṣeun ìyá mi mo kì í ẹ̀ka àbò sórí ètò iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò náà làwà yìí tiwantiwa lára àgbà yìí dáná ni níbi tó ti ń dún tó ń dùn tí gbọ́ngbọ́n tó ti ń kán sí i lórí ètò yìí ètò wa fàájì unlimited àti lábala òṣèré ìlú mọ̀ká. olú ọ̀run bà mí. ẹlẹ́dàá mi fàyè dá mi fẹ́ wọn lógo mi lọ. òṣì òye mi mọ́ mi bóyá ní bàbá mi ò yẹ yàrá mi mi ò wọ́n tún bẹ̀rẹ̀ pé. dìde ṣèyanu láàbùkù. dìde ṣe bí wọn lọ lọ́rùn tó gbọ́ ti Dáníẹ́lì lọ́jọ́ yẹn má ṣàìwá gbóhùn ẹ̀bẹ̀ mi olúwa o dìde nínú agbára rẹ kò wá jẹ́wọ́ agbára rẹ ò ní àti pé wọn lọba tó ní kí n máa ṣe bẹ̀rù pé ò fi ní ìfúnyà jẹ kí ló wá dé kò yẹ kó máa láṣọ mi ó máa wà kí sa ò bàbá kò máa bẹ̀ yẹ kó máa lápàtà mi ó máa jẹ gbogbo ẹran lọ́rùn mi ṣó dé ìdìgbà transportation bá wá ń jẹ mí ìyà kí tó délé ẹran lọ́rùn mi. bàbá ìyàwó ilé àbóbìnrin tó wá ṣe fàájì láṣejù ẹ dákun kí là á sọ fúnra àwọn obìnrin bẹ́ẹ̀ torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin náà ni wọ́n fa apá jánu wípé àhà kì í ṣọkùnrin nìkan náà dálé ayé fún àwọn ìyàwó ilé mi gan wọ́n jápá mọ́nú wípé kì í ṣọmọ nìkan náà làwọn òjòkó tí táwọn ọmọ wa tọ́jú ọmọ àwọn náà lẹ́tọ̀ọ́ láti ṣe fàájì ibi tó bá wu àwọn dé àwọn náà lẹ́tọ̀ọ́ láti ṣe fàájì dójú àmì láti tẹ́ ẹ̀mí àwọn lọ́rùn àmọ́ gẹ́gẹ́ bá a ṣe wá ń sọ táwọn èèyàn wá sì ń sọ wípé ọkùnrin ló lẹ́tọ̀ọ́ fún àmọ́ àwọn obìnrin tó jẹ́ wípé àwọn fàájì àṣepajúdé àwọn fàájì tí wọ́n ṣe àṣemọ́mọ̀nà lé mọ́ ẹ mọ̀ pé àwọn fàájì kan wà tàbí téèyàn bá ṣe tán báyìí kò ní mọ̀nà lé rẹ̀ mọ́ táwọn obìnrin míì wá ń ṣe ẹ kí la wá lè sọ sírú àwọn èèyàn báyìí àmọ̀ràn wo lẹ́yìn wá ní fúrú àwọn obìnrin báyìí tó jẹ́ pé lọ́jọ́ sátidé mọ́ bá ti lọ látàárọ̀ báyìí ẹ̀rí ìbílẹ̀ sátidé ṣe mọ́ báyìí mọ́ bá ti lọ látàárọ̀ báyìí tán bá ti lo òde ìyá sílífà wọn ó kú òǹbẹ wọn ó sóde ti baba kàfáyá má bá tún ti kú òǹbẹ báyìí wọn ó tún bọ́ sóde baba ẹ baba tún bàbá tún jí wọn ó tún lọ síbẹ̀ ipò bá wá dọwọ́ fẹ́ẹ́rẹ́fẹ́ n kò ti ń dọwọ́ olóru wọn ó tún wá ní pé àwọn tó fẹ́ lọ ṣe fàájì ara àwọn ní kílọ̀bù ẹ dẹ́kun àmọ̀ràn wo lẹ́yìn ní fúrú àwọn obìnrin báyìí ìyẹn tó bá jẹ́ wípé lóòótọ́ ọkùnrin nìkan ló lẹ́tọ̀ọ́ láti ṣe fàájì àṣepajúdé àmọ̀ràn wo lẹ́yìn wá ní fúrú àwọn obìnrin báyìí lórí ètò yìí ẹjẹ́ jọ dá sí ẹjẹ́ jọ gbé yẹ̀wò ẹ bá fún wọn lámọ̀ràn. bẹ́ẹ̀ yìí bá sì fẹ́ pè wọlé zero seven four five nine three five three seven double nine náà ló wojú òpó yìí zero seven four five nine three five three seven double nine òun náà ni ó wojú òpó yìí láti bá mi dá sí i fún àmọ̀ràn tẹ́yìn náà bá ní bóyá fún ọkùnrin ni o àbí fún ìyàwó ilé àbí fóbìnrin gan tí ò tiẹ̀ tí ìwọlé ọkọ tó jẹ́ wípé àwọn fàájì àṣepajúdé tẹ́yìn ó ṣe tí ò ní mọ̀nà lé àmọ̀ràn tẹ́yìn bá ní fún wọn ẹ dákun ẹ bá mi gbà wọ́n ẹ bá mi gbà wọ́n lámọ̀ràn ẹ ṣọ́kùnrin ni fàájì ẹ̀ṣọ́ ló tọ́ sí àǹkóbìnrin àbáwọn méjèèjì náà lẹ́tọ̀ọ́ láti ṣe fàájì tójú àmì níbi tó bá wù wọ́n dé bó bá tiẹ̀ wá jẹ́ wípé obìnrin náà wá ń ṣe fàájì ẹ bá mi fún wọn lámọ̀ràn ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kóbìnrin ó wá ṣe fàájì látàárọ̀ títí dòru tó jẹ́ wípé ọ̀tọ̀ ní patí tàárọ̀ ọ̀tọ̀ ní tọ̀sán ọ̀tọ̀ ní talẹ́ ọ̀tọ̀ ni èyí tó jẹ́ wípé wọ́n wàá fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ lọ́wọ́ òru dé àfẹ̀mọ́júmọ́ gẹ́gẹ́ irú àwọn obìnrin báyìí ẹ dákun àmọ̀ràn wo lẹ̀ ní fúnrú àwọn obìnrin báyìí ẹ bá mi gbà wọ́n lámọ̀ràn ẹ bá ń gbà wọ́n lámọ̀ràn nílé ẹ àbí wọ́n lẹ́tọ̀ọ́ ẹ àbí wọ́n lẹ́tọ̀ọ́ sí wípé kán ṣe fàájì yìí wípé ayé wọn ni wọ́n ń ṣe wọ́n lẹ́tọ̀ọ́ láti ṣe fàájì dójú àmì ẹ bá ń dá sí i lórí ètò yìí ẹ lè pè wá wọlé ojú òpó wa ó wà ní ṣíṣí láti pè wọlé

mi lójú bó tilẹ̀ káyé wa láyọ̀ tó mo là gbogbo ẹkùn rẹ̀ yẹn dá mi lójú mo fẹ́ kó fọ̀nà mi nínú ọdún tí mo wà yìí o ibi tó lọ. ẹ ṣoṣo ìyá mi Abímbọ́lá jẹ́bi wọ́n ní ẹ fún mi ní síkúrú àyìnbé ọlọ́jọ́ bíi at forty káwọn náà rèé ká fi ṣègbádùn ká fi ṣàgbéjì ara ọjọ́ sátidé ẹ ṣeun ṣeun ẹ ṣeun mo rọwọ́ yín. ìwà bí wọ́n dà ìwà pàwọ́ fún ọlọ́run àjùwọ̀ ọlọ́run ìwà nípa ìwà nípa wà ó ní wọ́n ó ní israẹli bàbá ọlọ́run àjùwọ̀. tèmi mo lérò pé ẹ gbádùn orin Dáre Melody yìí mo dé mo lérò pé ẹ ń gbádùn ẹ níbikíbi tẹ ẹ bá wà ẹ ń fìgbádùn ẹ ṣayọ. kàláwà mo tọ́ dábì ìwà jìbá wa níwájú mọ́ ìyàpá wa ọmọ ìbàdàn wọ́n ti bá ọgbọ́n òkú ti bá ọgbọ́n ọlọ́run tó ní mílíọ̀nù. ṣe sọ̀rọ̀ kẹlẹkẹlẹ ni bàbá ti gbàdúrà mi. àwọn orin àdúrà rẹ téèyàn lè fi béèrè kan lọ́dọ̀ ọlọ́run téèyàn lè fi ṣẹ́gun ọ̀tá rẹ̀. ìgbà ìdíkan ló ti tọ́ fún ọlọ́run ayọ̀ mi bàbá wo ẹ ṣeun ṣeun ìyá mi bright alájà wùmí ọpẹ́ olú mo kí yín ẹ̀ka àbọ̀ sórí ètò ìyá mi alájà bright wùmí ọpẹ́ olú mo kí yín o ẹ weekend báwo ni wíkẹ́ndì lọ́dọ̀ tí yín báwo lẹ̀yin ṣe ń rọ̀ọ̀kì ẹ̀ báwo lẹ̀yin ṣe ń gbẹ́dùn ẹ̀ báwo ni wíkẹ́ndì lọ́dọ̀ yín níbo ló ka yín mọ́ dẹ̀ ní ilé ni abẹ́ǹbẹ̀ lẹ́nu iṣẹ́ ẹja mi sí ẹ̀jẹ̀ kí n rí gbọ́ lórí ètò. Àmì ọlọ́run. ẹ̀yin náà máa dúpẹ́ oore níbikíbi tí ẹ bá wà oore tẹ́ ẹ ti rí àtẹ̀tẹ̀ ẹ̀ rí ẹ máa fọ ẹ máa fọ pé ẹ máa fi pọ́ọ̀tì ẹ ẹ máa fọre pàdé ẹ. èmi tí aráyé ti rò pé ó lè wúlò ọ̀gbọ̀n wọ́n lé mi débi ayọ̀ láyé mi ó ṣe ọlọ́run ó sọ mí lẹ́yìn ayọ̀ láyé mi láti bá wa dá sí i pé ta ló lẹ́tọ̀ọ́ nínú ọkùnrin àtobìnrin ta ló lẹ́tọ̀ọ́ láti máa ṣe fàájì àṣepajúdé àwọn fàájì àṣe àṣemọ́mọ̀nà lémọ́ ẹ̀ẹ́ta ló lẹ̀tọ́ sí nínú ọkùnrin àtobìnrin ǹjẹ́ àti baálé ilé ni àbí ìyàwó ilé ta ló yẹ kó máa ṣe fàájì àṣepajúdé nínú àwọn méjèèjì ṣáwọn méjèèjì ló lẹ̀tọ́ sí ni àmọ́ àwọn obìnrin náà tí wọ́n wá máa tiẹ̀ sọ wípé ayé àwọn làwọn ó ṣe káwọn ó tó ṣọ̀run àwọn ò lè má ṣe fàájì o báwọn bá ti mú látàárọ̀ báyìí ó dọjọ́ kejì ẹ dákun ẹ ṣó lẹ́tọ̀ọ́ ṣó ní fúnra àwọn èèyàn bẹ́ẹ̀ tẹ́fẹ́fẹ́ bá dá sí ojú òpó wa ń bẹ́ ń ṣíṣí zero seven four five nine three five three seven double nine òun náà lè fi pè wọlé ẹ̀yin tẹ́ wà ní nàìjíríà àbí tẹ́ wà ní europe abẹ́fẹ́ pè sórí whatsapp wa plus four four seven four five nine three five three seven double nine òun náà ni ẹ lè fi pè wá wọlé ẹ lè pè sórí whatsapp wa náà ẹ á gbé ẹ bá wa dá sí i lórí ètò ìyá mi àbímbọ́lá jp wọ́n ní àwọn fẹ́ síkírò àìlé barista at forty òun náà lélẹ́yìí. ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kò rà á. àlẹ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ẹ̀rù ọ̀dà ọ̀pọ̀lọpọ̀. bọ̀ lọ́nà nu gbogbo èèyàn ẹ mọ̀ bá ń kíyan lórí ètò fún ti ìpalẹ̀mọ́ ọjọ́ bí wọn ẹ o náà ni orin barista yìí iná ní fi ń pòwe fún wa ẹ mọ̀ bá ń kíyan lórí ètò fún tọjọ́ bí wọn ti ń bọ̀ lọ́nà yìí. mo sì tún tálákà fún mi. èèyàn ló ṣe sẹ́yìn ẹ̀jẹ̀. rua síra wa láti máa ń fìdùnnú hàn síra wa gbogbo ẹ̀yin tí ẹ bá ń bẹ lórí ètò ẹ̀ máa bá ń kí wọn pé wọ́n kú palẹ̀mọ́ ọjọ́ bí. ọlọ́jà wọn fi wà àgọ́dún fún ẹ̀fọ́ o.

ń kí hàn wípé happy birthday in advance gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lórí ètò. ọmọdé mi wà á di ẹ́ mi. abdulazeez mo kí yín ẹ káàbọ̀ sórí ètò àní happy weekend máa ń fàájì unlimited ní ẹ ṣeun ṣeun ẹ ṣeun ṣeun ẹ káàbọ̀ sórí ètò orí ètò yín ètò wa náà làwà fàájì unlimited àti lábala òṣèré ìlú mọ́ká ẹ bá ń kí ìyá mi abímbọ́lá jp kú ìpalẹ̀mọ́ ọjọ́ òbí wọn. ọmọdé ọ̀tọ̀ àwọn àgbáyé ọmọdé òwú àgbàlagbà àṣìlè òun aago méjì náà ló ré kọjá ìṣẹ́jú mẹ́rìnlá lórí ètò níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò kété tá aago méjì àbọ̀ bá ti lù náà láàmú dágbére lórí ètò yìí. ọmọdé ọjọ́ mú òun dàgbére o ó ṣe òpin láyé ó ti bá wọn dálàgbà ó ti kún un dálàgbà wọn. sẹ́nu ẹ̀ tí yóò lè wá ayé ń bí. ọmọ ẹ̀yà kan ti tọ́ nípa owó Pasuma gbogbo owó. ọmọdé. mo lérò pé ẹ̀ ń jẹ́ gbádùn orin yóò ìyá mi Àbímbọ́lá mo lérò pé ẹ̀ ń gbádùn rẹ̀ ẹ̀kú palẹ̀mọ́. àwa ń bẹ̀ láyé àwa ń bẹ̀ láàyè. wíwú wọlé pẹ̀lú ìgbéra abẹ́ lálàáfíà kúkúrẹ́ nígbà ìjà bẹ́ẹ̀ ò ṣe wọ́n bá àǹfóbìnrin baálé ilé ni tàbí ìyáálé ilé àbí àwọn méjèèjì náà lẹ́tọ̀ọ́ sí i àmọ́ pàápàá àwọn obìnrin tó jẹ́ wípé wọ́n máa ṣe fàájì àṣepajúdé fàájì àtàárọ̀ díjọ́ kejì àmọ̀ràn wo lẹ ní fún wọn ta lẹ́tọ̀ọ́ sínú àwọn méjèèjì ṣáwọn méjèèjì náà lẹ́tọ̀ọ́ àti ṣe fàájì débi tó bá wù wọ́n ẹ bá ń dá sí i lórí ètò àwọn kan bàbá mi ó jẹ́ sọ́pẹ́ wọn láwọn méjèèjì ni wọ́n nítorí pé ìgbádùn òní ìmọ̀ ń mú ẹ̀mí gígùn wá ìyá mi àbẹ́kẹ́ kẹ́hìndé wọ́n ní baálé ilé ni o ìyá mi crown adéoyè wọ́n ní ọkùnrin ni o torí pé ó ti wà nínú lifestyle wọn wípé ọkùnrin ni ẹ bó bá jẹ́ pé bó ti wí náà lórí lọ́dọ̀ tí ẹ já gbọ́ lọ́dọ̀ tí náà bó bá sì rí ojútẹ̀ yìí náà bá fi wò ó ẹ bá ń dá sí i lórí ètò náà rèé. tó ti kú tálákà fún mi. láyé bí. ọmọ èèyàn àti tọ́jú tàwọn birthday reverend mother ronke lateef ah ìyá mi èmi lọ́jọ́ bí wọn ẹ wọ́n ní the husband wọ́n ní ọkùnrin ni wọ́n lọ́kọ ló yẹ kó máa ṣe fàájì jù ló yẹ kó máa ṣe fàájì jù ẹ àfi àsìkò yìí mo fi kí ìyá mi dáadáa ìyá mi nínú olúwa ìránṣẹ́ ọlọ́run wòólì ọlọ́run ni ẹni tọ́lọ́run ń gbà fún àwọn wòólì tọ́lọ́run ń lò fún wa lásìkò yìí àwọn náà ni màmá mi nínú olúwa reverend mother prophetess ronke lateef ìránṣẹ́ ọlọ́run ni wọ́n mo kí yín o ìyá mi wípé happy birthday to you many more years to come in good health in jesus mighty name more anointing lágbára lọ́dọ̀ ọlọ́run ẹ̀mí yóò gùn o nínú ọlá owó ọmọ àti àìkú ti ṣe baálé ọrọ̀ ìjọ ọlọ́run tó lù wá gbélé yín lọ́wọ́ náà kò wá ní bàjẹ́ kò ní túká lágbára lọ́dọ̀ ọlọ́run ẹ ẹ ti mọ̀ bẹ̀rẹ̀ ìjọ náà lágbára ọlọ́run ẹ ní mọ òpin ẹ o láṣẹ Èdùmàrè ọ̀pá tẹ̀ fi wá ń darí gbogbo àwọn èèyàn pátápátá lágbára ọlọ́run ẹ ní padà fi da ẹran láṣẹ Èdùmàrè mo kí yín o ìyá mi tẹ bá ń gbọ́ láti lè ṣẹ̀ wá ìbílẹ̀ rédíò èmi ọmọ yìí ìyá àbàdàn pẹ̀lú ìyá mi Josephine ọmọlé wọ́n ní ká bá wọn lórí ètò wípé ẹ̀kú ayẹyẹ ọjọ́ òbí ẹ̀mí yín ó ṣe púpọ̀ ọdún láyé àwa náà wá ń fi àsìkò yìí kì kódà barista yìí tó ń kọrin ọlọ́jọ́ òbí yìí ẹ̀kẹ́yìn náà mọ́ fi ṣara rindin kẹ́ ẹ mọ́ fi ṣègbádùn ara yín kẹ́ ẹ mọ́ ọjọ́ sọ́tún kẹ́ ẹ mọ́ ọjọ́ sósì níbikíbi tẹ́ ẹ bá wà ẹ ìyá mi reverend mother prophetess Ronke Lateef happy birthday to you once again ẹ̀mí aṣọ̀pọ̀ ọdún láyé.

àwọn obìnrin tó jẹ́ pé wọ́n máa ń ṣe fàájì àṣepajúdé àwọn fàájì àṣemọ́mọ̀nà lémọ́ tó jẹ́ wípé ọjọ́ méje ọjọ́ mẹ́ta báyìí wọn ní ti ìwọlé àmọ̀ràn wo lẹ wá ní fúnrú àwọn obìnrin báyìí àmọ̀ràn wo lẹ̀yin ní fúnrú wọn tí wẹ́ pé má bá ti lọ báyìí ó tún dán rẹ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa faago níhan kiri ní kí wọ́n tó darí wálé àmọ̀ràn wo lẹ ní fúnrú wọn ẹ bá mi dá sí ẹ dá mi. That is another wọn gbọ́ òní rójú ara wọn tó jẹ́ pé from one party to another ni wọ́n mọ lọ wọ́n á lẹ́lẹ́mìí ló máa láàṣà àwọn òlé wá kú bẹ́ẹ̀ ọmọ bẹ́ẹ̀lẹ̀ ọkọ bẹ́ẹ̀lẹ̀ àmọ̀ràn wo lẹ fúnra àwọn obìnrin báyìí ẹ̀yin èèyàn mi àmọ̀ràn wo lẹ fún wọn lórí ètò. ìṣẹ́jú méje náà ló kù ní lórí ètò yìí tá a fi máa dágbére díẹ̀díẹ̀ ìṣẹ́jú méje náà ló kù lórí ètò yìí. ẹ̀mí gbogbo ọ̀pẹ̀ lánàá bí o ọ̀pọ̀ òwò ẹ̀pẹ̀ lọ́gbọ̀n. níbẹ̀ náà ló ti ń dún tó ń dùn tí gbogbo tó ti ń kan sí i àti mú ètò wá fún yín látàárọ̀ níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò ẹ má gbàgbé april one òní lọ́ńchì iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò april one la máa lọ́ǹchì ìbílẹ̀ rédíò april one la máa lọ́ǹchì ẹ̀ nílùú London náà ló ti máa wáyé o wàláì lálàálù àkùtù yóò wù níjọ́ náà lágbára lọ́dọ̀ Ọlọ́run april one náà ní iléeṣẹ́ ìbílẹ̀ rédíò náà là á kó jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ gbogbo yín pátápátá náà là ń pè ó nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé níbikíbi tí ẹ bá wà ẹ wá bá wa yọ̀ ẹ wá bá wa jó níléeṣẹ́ ìbílẹ̀ rédíò pé a fẹ́ kó iléeṣẹ́ ìbílẹ̀ rédíò jáde iléeṣẹ́ ìbílẹ̀ rédíò yóò tún wá pé ọdún kan hmm. iléeṣẹ́ ìbílẹ̀ rédíò yóò tún pé ọmọ ọdún kan á tún wá lọ́ọ̀nchì ẹ̀ ní April one ìjọ yìí tún rèé la tún máa ṣe Eh, eh, second year praise festival tó máa ń wáyé látọwọ́ ọmọ yín eh, olólùfẹ́ yìí ìyá àbàdàn níjọ́ náà ah, ọlọ́run ti ti mommy calls ní o wà láì ẹ ó dìgbà táwọn mọ́mí tán bá bẹ̀rẹ̀ sí ní pè wá lórí aago ká tó darí lọ lé gbogbo yín pátápátá là ń pè ní april one ọjọ́ sunday ìjọ easter sunday ni ló máa wáyé láti aago mẹ́rin náà ló ti máa bẹ̀rẹ̀ gbogbo yín pátápátá là ń fìwé pè wípé ẹ darapọ̀ mọ́ wa nílùú london láàrin ijọ́ mélòó kan á gbé bẹ́ẹ̀ni gbogbo ẹ̀ á gbé síta fún gbogbo wa pátápátá tó máa jẹ́ open invitation fún gbogbo wa káàkiri ibikíbi tá a bá wà ìlú London náà ló ti máa ṣẹlẹ̀ nílùú UK gbogbo yín pátápátá náà là ń pè pé kẹ́ ẹ wá bá wa yọ̀ níjọ́ náà fún launching iléeṣẹ́ ìbílẹ̀ rédíò yóò tún pọ́dún kan a tún wá tún ṣe ọdún kejì ti le press festival wa tí ọmọ yín máa ń ṣe ìyẹn ìyá àbàdàn náà ni tí a máa ń gbé kalẹ̀ ẹ mọ̀ pé sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́mọ yín olórin náà tún lọ́mọ yín gbogbo ẹ̀ náà lọ́wọ́n ọba ló fi jíǹkí wa àwa náà kọ́ ọlọ́wọ́n ọba ni ọjọ́ yẹn la tún máa ṣe ọdún kejì ẹ̀ tá a ti gbé ètò praise concert yìí tá a ti gbé sílẹ̀ pẹ̀lú àwọn olórin ọlọ́kan ọ̀jọ̀kan ni onífújì ni oníjùjú ni onígọ́spù ni lóríṣiríṣi wọn máa yapa yásìkì síbẹ̀ níjọ́ náà ó máa ládùn ó máa lárinrin tá a bá ti launch iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tán àlùjọ yẹn máa wá bẹ̀rẹ̀ ó máa bẹ̀rẹ̀ sánsan lójú fàájì gangan kódà ẹni tí ọba dèdí rẹ̀ dáadáa ó ṣeéṣe kọ́ mọ̀ múdi rẹ̀ relé torí yóò jò yóò sì gbàgbé ìdí ẹ̀ sójú agbo ẹ̀fẹ̀ mi ọmọ yín gangan nígbà tó bá wá yá ẹ̀mí ọmọ yín gangan náà rèé èmi gá ṣẹ̀ wá bẹ̀rẹ̀ èmi gá ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí fi orin èmi náà wá bẹ̀rẹ̀ sí fi gbé ọlọ́run ga ní ìjọ náà ẹ má gbẹ̀yìn o gbogbo ẹ̀yin tí ẹ bá sì fẹ́ ràn wá lọ́wọ́ à ń fẹ́ ràn lọ́wọ́ yín hmm. a fẹ́ ìrànlọ́wọ́ yín láti jẹ́ kí ọdún yìí kó ládùn kó lárinrin ẹ mọ̀ pé ìyá àbàdàn mi ò lè dá ṣe mo mọ̀ pé yín náà lẹ́ dúró tì mí ọlọ́run ọba náà ló ń bá mi ṣe àtẹ̀yìn tẹ́ ẹ dúró tì mí tẹ̀jì ó bàjẹ́ ẹ mi ò lè dá ṣe o ìrànlọ́wọ́ yín náà ni mò ń fẹ́ o torí jíjẹ mímu sísọ sísè ah, ọlọ́run bí gbogbo ẹ̀ ó ṣe dùn tí gbogbo ẹ̀ ó ṣe dúró déédéé pẹ̀lú ẹ̀dákun ìrànlọ́wọ́ yín náà ni mò ń fẹ́ gbogbo ẹni tí ẹ bá ràn wá lọ́wọ́ ó kéré ó tóbi ni kò sí nǹkan tó kéré jù láti fi ràn wá lọ́wọ́ kọ́dún yìí kó lè kọ́dún náà kó lè ládùn kó lè lárinrin gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹ̀ ń gbádùn iléeṣẹ́ wa yìí pẹ̀lú àwọn ètò ọlọ́kan ọ̀jọ̀kan ẹ̀yin náà rẹ ẹ bá wa dá sí ẹ ràn wá lọ́wọ́ gbogbo ohun tí ẹ bá fẹ́ fún wa kò sí nǹkan tó kéré tó tóbi jù tìdùnnú tìdùnnú tayọ̀tayọ̀ náà là á fi gbà á ẹ̀yin náà sì ré ẹ lè kàn sí wa ẹ lè sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi pé ọyẹ ìyá àbàdàn nǹkan báyìí lèmi fẹ́ fún ẹ ẹ yá fún mi lákàntì kí n fi síbẹ̀ ẹ ọlọ́wọ́n ọba yóò ràn yín lọ́wọ́ àpò ṣàṣàmù láì gbé àpò yín ò ní gbẹ o orísun ayọ̀ yín ò sì ní gbẹ láíláí ẹ ẹ̀yin náà ràn wá lọ́wọ́ ìrànlọ́wọ́ yín náà ni mò ń fẹ́ kọjọ́ yìí kó lè dùn kó lè lárinrin ẹ a mo mọ̀ wípé ó lé mo mọ̀ pé ọmọ nàìjíríà rere ni yín wọ́n sì mọ̀ pé bí n bá ti sọ́bà náà lè mọ bá mi gbà á ẹ tún bá mi gbélé yẹn dákun ẹ̀já dìjọ mọ́ kájíjọ ṣe ẹ̀yin náà sì ré ẹ lè ṣe sponsor fúnjọ́ náà korúkọ yóò wà nínú bánà orúkọ iléeṣẹ́ yín lè wà nínú bánà tẹ̀ bá sponsor wa náà ré orúkọ sí yín náà máa wà nínú bánà wípé iléeṣẹ́ lágbájá rè níjọ́ náà tí ó máa wà níta gbangba tí gbogbo àwọn èèyàn máa rí ẹ red carpet máa wà lọ́jọ́ náà lórí red carpet níbi tí wọ́n ti máa bá wa sọ̀rọ̀ gbọ̀rọ̀ lẹ́nu wa lóríṣiríṣi àtìgbà tá ti máa showcase ara wa láti máa showcase business wa lọ́jọ́ náà ó máa ládùn ó máa lárinrin ìrànlọ́wọ́ yín náà ni mò ń fẹ́ ẹ jẹ́ ká bá a fi déètì ká fi sọ́wọ́ April one ló máa wáyé ẹ ṣeun ṣeun ẹ̀yin tèmi gangan. Hmm olúfẹ́mi ṣọfọlá wọ́n ní unlimited fàájì eh, budget limited life limited future for your children limited marriage happiness and bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ etc ẹ ṣé gan ni olúfẹ́mi ṣọfọlá ẹ ṣé mo dúpẹ́ god bless you sir fọláṣadé fọlákẹ́ adétọ̀míwá wọ́n ní kudus ma ẹ ṣé gan ni ṣí ẹ. Uh, eh, ìṣíjọlá ìtùnú olúwa ẹ ṣé tẹ̀ ń wò wá ìyá mi josephine ẹ ṣé gan ni tẹ̀ ń wò wá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá tí àjọ ń dá sí ètò yìí ẹ ṣeun ṣeun mo dúpẹ́ tẹ́ bá wojú aago yín báyìí aago méjì àbọ̀ náà ló ti lù gẹ́gẹ́ níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò ètò yìí a máa lọ sí kùnkùndùn báyìí a máa mú ètò yìí a máa mú lọ sí ìdánudúró ẹ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tá a jọ tukọ̀ ètò yìí lẹ́ni oníyanṣe ọ̀nàbẹ̀ṣe gbogbo ẹ̀ tí àjọ jẹ́ ẹ ṣeun ẹ̀kú àìbínú ẹ má gbàgbé ìpolówó ọjà yín ní iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ polówó ọjà yín ẹ̀yin oníléeṣẹ́ ńláńlá iléeṣẹ́ kéékèèké gbogbo ẹ̀yin onílé ìjọsìn ní chọ́ọ̀chù ní mọ́ṣáláṣí tí ẹ fẹ́ ṣèkéde ni àjọ̀dún ni ìkórè ni abẹ́yìn tí ẹ fẹ́ ṣèsọjí abẹ́yìn fẹ́ ṣe àsàlátù ni lẹ fẹ́ ṣe lọ́dọ̀ yín ẹ kàn sí wa ní iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò àbáyín gbé jáde àbáyín polówó ẹ̀ ìpolówó ọjà làgùn mú òwò ẹ̀yin tí nínú ilé náà tẹ́ fẹ́ káwọn èèyàn ó gbọ́ pa yín ẹ kàn sí wa àbá yín polówó ẹ̀ tí gbogbo ayé ó gbọ́ tí wọ́n sì mọ̀ yín owó òdàkọ̀mu náà ni tí ò gara rárá ẹ̀ láti polówó ọjà yín nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò àbẹ́yìn tí ẹ̀ ní ètò lẹ́yìn náà fẹ́ wá máa ṣe nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò bóyá ẹ fẹ́ darapọ̀ mọ́ wa nílé iṣẹ́ yìí láti máa wá ṣètò lórí ètò yìí lá nílé iṣẹ́ yìí ẹ̀yin pè wá sórí studio number wa zero seven four five nine three five three seven nine nine ẹ pè wá sórí ẹ̀ ẹ̀ àdáyínlò àjọgbéyẹ̀wò ẹ̀ tẹ́yìn náà fi lè mọ̀ ṣètò yín ní iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò ẹ pè wá fún ètò tẹ́yìn náà bá ní láti wá ṣe níléeṣẹ́ wa gbogbo ẹ̀ náà rèé yóò jọ kún mú bí ìdodo ẹ̀fọn ni iléeṣẹ́ authentic entertainment organization fún gbogbo ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe mc lẹ́fẹ́ ni fún ọjọ́ bí ìgbéyàwó ni gbogbo tẹ́ bá fẹ́ ṣe tẹ́ fẹ́ ń sì fún alága àdúrà alága àjókòó lẹ́fẹ́ fún engagement yín ẹ pé iléeṣẹ́ authentic entertainment organization lórí facebook page wọn ẹ lọ like page wọn bẹ̀ authentic entertainment organization ẹ máa rí gbogbo àwọn iṣẹ́ iṣẹ́ wọn event planner lẹ́fẹ́ ni tí wọ́n máa bá yín plan event yín láti bá yín wá gbogbo nǹkan tẹ́ máa lò fún pati yín tí ẹ̀ nídìí láti ṣe wàhálà rárá ẹ kàn sí iléeṣẹ́ authentic entertainment gbogbo ẹ̀ náà bá yín wá ẹ̀yin fẹ́ olórin fún ìnáwó yín ni ẹ fẹ́ olórin ẹ̀mí fún ìjọ yín ẹ fẹ́ children entertainer tó máa bá yín entertain àwọn ọmọ yín ní pati ẹ pé iléeṣẹ́ authentic entertainment organization wọn á bá yín ṣe gbogbo ẹ̀ kò wá síbi tí ẹ pè wọ́n sí o lágbàáyé wọn á débẹ̀ láti wá bá yín ṣe ní gòmẹ́rẹ̀ àgbáláyé wọ́n á débẹ̀ láti wá bá yín ṣe ẹ̀yin náà ṣe ti pè wọ́n torí ẹ̀gọ́ lórí aago wọn tólólóló wọn zero seven nine zero eight zero two five nine four four zero seven four zero seven nine zero eight zero two five nine four four fún àwa tá a wà ní Europe tàbí tá a wà ní Nàìjíríà plus four four seven nine oh eight oh two five nine four four òun náà ni ẹ lè pè wọ́n sí tàbí kẹ́ fi mẹ́sẹ̀jì lẹ̀ lórí Facebook page wọn wọn á dá yín lò lọ́wọ́ kan náà ni fún gbogbo ohun tí ẹ bá fẹ́ ẹ ṣeun ṣeun gbogbo ẹ̀yin tí ajọ tukọ̀ ètò tòní lẹ́ni ẹ ṣeun ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tí ẹ bá ní jẹ́ náà ẹ ṣeun ẹ̀kọ́ àìbínú ojú tẹ fi ń wò wá òní fọ́ bẹ́ẹ̀ létí tẹ fi ń gbọ́ wá òní di kò ní lè tẹ̀ náwó sí lóògùn ọlọ́run ọba ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé kó wa gbogbo wa àní rí ìbànújẹ́ ọ bẹ́ẹ̀ láàní rí gbé sọnù bí òṣèlú ọmọ ẹ ṣeun ṣeun tá a jọ tukọ̀ ètò tòní ẹ má gbàgbé láti pàdé mi lọ́jọ́ Monday ọjọ́ ajé lórí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àtìṣe ilẹ̀ Yorùbá láago méje alẹ́ ti títí dago mẹ́sàn-án seven pm to nine pm lọ́jọ́jọ́ monday ẹ pàdé mi lórí ètò yìí lágbára àṣẹ Èdùmàrè a máa lọ báyìí a nílò lọ ẹja tó lọ tí ò omi a nílò lọ kọ̀ọ̀kan tó lọ tí ò dálé odò àwa náà lámọ̀ wá iná lámọ̀ bá ilé òní lé wa bẹ́ẹ̀ lọ́nà òní nà wá a ní rí gbé sọnù bí òṣèlú ọmọ ẹni tó ti ẹni títí ẹ ti jóná kò ní kóná mọ́ tiwa o ẹni títí ẹ ti bàjẹ́ kò ní ba tiwa jẹ́ lágbára ṣe Èdùmàrè lágbára Ọlọ́run á pàdé níjọ́ mẹ́jọ pẹ̀lú àkọ́tún ètò yín ètò wa Fàájì Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ká ní tààtùmọ̀ mú wá níjọ́ mẹ́jọ lágbára Èdùmàrè èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín náà ni ìyá àbàdàn yín authentic ìyá àbàdàn yín broadcaster wọn náà lọ́lí pírẹsẹ̀ntà yín rèé asọ̀rọ̀ tẹfẹ̀tìmọ̀ràn ọ̀yájú ọmọ yín rèé ti pàṣíwájú ń bàbá ajíwòtọ́ rẹ̀ jẹ́ wà fún gbogbo UK pátápátá ajẹ́ kí àdé lèmi jẹ́ èmi lọ́mọ àgàn bèlè ọmọ àgàn òbí dúdú ẹ̀gún níta yín ọ̀bọ̀kàrẹ́ ìyàn funfun ọ̀bọ̀kàrà abalami ní jọjọ èmi lọ́mọ sápàlẹ̀ pẹ̀tọ̀ ọmọ ẹranko yáyo òkè Ìbàdàn nílé oníyọ̀lé nílé ìyá nílé bàbá tó bí torí torí ọmọ ẹkùn tó fi tìrùtìrù nílẹ̀ ìyá nílé bàbá mi lókè ìbàdàn ní olúyọ̀lé níbi olè gbẹ́ǹjàre oníhun èmi lọ́mọ jẹ̀gbẹ́jẹ̀kẹ́ ọmọ àfikàrà ń fọ́rí mu ìbàdàn ìlú òjò ìlú ògúnmọ́lá ìlú àjàyè olódògbò kẹ̀ríkẹ̀rí lójú ogun ibi olè gbé ń jàre oníhun wọn ni wọn náà ṣe àgbẹ̀ bẹ́ẹ̀ èmi lọ́ọ́ máa jẹ̀gbẹ́ jẹ̀ka ọmọ àfikàrà fọ́rí mu ọmọ àjòrò sùn níbi olè gbé ń jàre oníhun èmi lọ́ọ́ máa gẹṣin kólé ìbàdàn bá ní ìṣọ̀rẹ́ àmì ní lójú ogun èmi lọ́ọ́ mọ ọgbọ́n ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà ọmọ àgbẹ̀ sásámọ́sá ọmọ àgbẹ̀ yàyàmọ́yà ọmọ àgẹ̀ṣin kólé nílé ìyá nílé bàbá mi lọ́mọ a tún pàdé níjọ́ mẹ́jọ pẹ̀lú ògo Ọlọ́run ọba ẹ dákun a ti wà bẹ́ẹ̀ bá mutí ẹ má wakọ̀ tẹ́ ẹ bá ń wakọ̀ ẹ má mutí ẹ dákọ̀ ẹ já aṣọ gbogbo pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má jà á bá èèyàn já o bẹ́ẹ̀ bá wá réṣù tó wọkọ́ mú tó tún fi gógùn ojú ẹ má fọwọ́n èṣù ṣeré o èṣù oníṣẹ́mí kò ní ṣẹ̀yìn kò ní yà á lè kó wa gbogbo wa títí tá a tún fi pàdé níjọ́ mẹ́jọ o ire o á pàdé láyọ̀ ká mọ̀ dòlódì lẹ́yìn ara wa ó dìgbà kan náà ó dàbọ̀ o. Chajamalo, bye, bye, bye. Baba no go die unless tó bá darúgbó Baba no go die unless tó bá darúgbó bàbá. Bàbá bàbá bàbá bàbá bàbá no go die unless tó